لا تقذفون إلا على نهج وبقول من شرح الشريعة نفنا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 السلام عليكم ورحمة الله وبركاته Adọ́ọ̀pẹ́ fún ọlọ́run ọba òun. Ọlọ́run ọba ìṣẹ́ṣe fún olúpa aláṣẹ ẹgbẹ́ kájúkọ́ fún òun. Orin tó wá ga jù tọ́lọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yìn. Òun náà rí pé ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí náà, ọlọ́run kọlọ́run tí tí a jẹ́ ní àrìjánà pẹ̀lú sábàbí ìsìláàmù orí ẹlẹ́ẹ̀kejì káàrí má tó pẹ́ orí àríkọlọ́run tí wá lọ́kànbalẹ̀ ní agbègbè yìí tí ọba sí fọkànbalẹ̀ àríjókòó báyìí láti máa ṣe àwọn kátà ń ṣe kọlọ́mọ ẹ̀fọkànbalẹ̀ lágbègbè yìí gbogbo àwọn èyí tí ó ti fọkànbalẹ̀ kọlọ́mọ bá fi fọkànbalẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹta àlàáfíà ara ni a fi lè jókòó síbí yìí ọlọ́run tàbí fún àlàáfíà rẹ̀ nìkọ̀ọ̀kan wọn àwọn tí ó ní àlàáfíà ọ̀rọ̀kọ̀bà fún wa ní àlàáfíà gbogbo àwọn orin tó kù rọ́lẹ̀ lára ń fẹ́ ní abẹ́ àwọn orin tí a dárúkọ yìí sọ gbogbo àwọn orin tó kù náà àdúpẹ́ rẹ̀ ọlọ́run tí ó ṣe ní káfírí ọ̀nà ọlọ́run wọ́n ṣe ní nǹkan tí a fi rí ìrìnà ọlọ́run abẹ́láhùn fún ìbára wọn sọ wá sí pàṣípò yìí ọlọ́run sọ́dọ̀ ọ̀gbẹ́bí tí wọ́n máa bá wa sọ ẹ̀yìn náà tí ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fún ilé àgbẹ̀yà ọ̀rọ̀ náà àtẹ́mí àti kọ́lọ̀jú kọ́lọ̀nà ọ̀lẹ́ṣọ́ aláǹfààní la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tafsiri wa ní àná suratu Hud Quran 11 aya 55 òun náà ni àti bẹ̀rẹ̀ adẹ̀parí ẹ̀ sí aya 56 ó sàrí fún wa nípa wípé àwọn tí wọ́n jẹ́ èèyàn sọ́ọ̀lù wọ́n gbìmọ̀ pọ̀ Wọ́n bímọ̀ pọ̀ pàṣíní, ọlọ́run wá ní kí sọ́ọ̀lù ọ̀sọ̀ fún àwọn wípé ẹ jẹ́ ẹni tí ó ṣẹ̀kù láàrin ọjọ́ mẹ́ta kí ó ló di pé ìyà ọlọ́run ọba yóò wá báyìí so ìṣẹ́kù yìí bóyá ó lè jẹ́ nǹkan táwọn ẹ̀lẹ́ olókìwàdà ṣùgbọ́n a rí pé ọlọ́run ti kádàrá pa ọmọ wọn olókìwàdà tẹ̀lẹ́ ó wá bí sàlàyé fún جار أمرنا نجينا صالحا والذين آمنوا nígbà tí tí a ti ṣètò rẹ̀ pé yóò ṣẹlẹ̀ nígbà tí ó wá dé, ọlọ́run àlà sọ́rí àlà àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo pẹ̀lú sọ́rí àánú pé a tún ní nǹkan mẹ́ta tó máa ń ṣe a lè pa ẹni tó mùsùlùmí àti tẹ̀lẹ̀ ìtàpá àwọn rẹ̀pọ̀ mara wọn so ṣùgbọ́n àánú tó ga ọ̀nà ṣe lè dì lọ́tọ̀dọ̀ wa ọlọ́ni aláwọn bìrìtì ọlọ́ni àlójú ti ọjọ́ tí àlámọ̀níwádé ọlọ́ni aláwọn kó bẹ̀rẹ̀ yẹn pé aláwọn kó ní kí wọ́n so wọ́n bá ìkéde ìrú wọ́n bá fún so wọ́n lè ṣe ẹ̀dà àdójú sí àmì ọlọ́wọ́ ọba ọba tí máa ń wí bẹ́ẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ ó ní agbára aká wí bẹ́ẹ̀ kàbí sí bẹ́ẹ̀ òun náà lè máa borí ọ̀tẹ́lẹ̀ àkàtò lè borí sọ ilé ìdíbi sí ìyàbọ̀ tẹ̀sílẹ̀ yìí sọ wọ́n kà sí tọ̀lẹ̀ fún أعوذ بالله من الشيطان الرجيم وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلام قال سلام فما لبث أن فلما رأى رؤياهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق Ọlọ́ọ̀bá tí ó lára ga ọun ṣàlàyé fún wa ní Súrọ́sù Úrù Quran 11, Aya 57. Ọlọ́wọ̀ ọba oníwà akọ̀dọ̀ ilẹ̀ ní àrọ́nà. ọlọ́niwà akọ́dá alẹ́lì gọ́láró àṣẹ́yẹ àṣẹ ọlọ́run ọba ní àwọn tí wọ́n ṣàbòsí torí wípé ẹni tí ọba ti sin ọlọ́run ó ṣàbòsí ọlọ́run so àwọn ilé ìwọ́n ṣàbòsí àbòsí òní wọ́n ṣe òun náà ni pé wọ́n ṣàbòsí sọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn afáà nípa pé àbòsí táà máa ń ṣe ọ̀nà mẹ́ta ló sì sí èèyàn a máa tàbòsí sọ́dọ̀ ọlọ́run èèyàn a máa tàbòsí sọ́dọ̀ ẹnìkejì èèyàn èèyàn a máa ti máa tàbòsí sí ara èèyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́lá màá sọ wípé àwọn èèyàn kánú àǹfúsàhún yẹ́zùlẹ̀ tó ẹ̀yà máa dàbò sí jẹ́ ààrẹ èèyàn nínú dàbò sí sí rẹ̀ èèyàn mo dọ̀ ẹgbẹ́ àbòsí sí rẹ̀ èèyàn náà òun náà fẹ́ oko gbogbo tí ń jẹ́ àbòsí sínú àbòsí sí rẹ̀ èèyàn ló kó gbogbo tí ń jábòsí sínú <laughs> kò tó wá tó ṣàbòsí sí rẹ̀ gẹ́gẹ́ lọ́tọ̀ yẹn wà lọ́dọ̀ so ọ̀rọ̀ tó lè gbàgbọ́ yẹ́ náà ní wípé ìwọ tó ti lọ́run tó fi wà jìyàn náà tààlọ́ ìjàgbèsí ọjàgbèsí rẹ̀ ara rẹ̀ ni pé bọ́dì rẹ̀ ní ọlọ jìyà nínú náà ọjàgbèsí rẹ̀ okóbà tí ó fi lọ jìyà nínú nínú kí ó dènà náà tó bá jàgbèsí ẹnìkejì rẹ̀ kí ni ó ṣe fún ọjàgbèsí ẹnìkejì lọ́dọ̀ ọlọ́run wọ́n fi àjẹ́ ọ̀nì abẹ́ẹ̀kọ́ ni tààrí ó jìyà èdè bọ́dì ẹni ó jẹ́ tó gbó jẹ́ pé bọ́dì ẹni ó jẹ́ ọ̀rẹ́ ọ̀lọ́jẹ́ kí tún lọ́dún ọdún ẹ̀nà kí ló ọjà àwọn ìdí tí ààrẹ kátó wá sọ pé sísàbò sí síra èèyàn gangan lọ́tọ̀ ó tún wá wà yóò wà tàbí síra èèyàn yóò fi sí àìrájọ ọlọ́run ọwọ́ tàbí síra èèyàn tí ti bá ń pọ́ ọdún fi ní ọ́tà lórí kó bá àìdó ti ró jẹ́lẹ̀ tó jẹ́ ọjà àwọn ìdí ọgbọ́dọ̀ tí àwọn títí dị dị ah, owó yìí tún pàmẹ́ wà láìrìn náà wọ́n yà ní ìrìn gómìnà ní ìgbàgbà lọ mú ọ ààrẹ tí ọ o tọ́jú ara rẹ ó tàbí sí ara O tọ́jú ara rẹ lọ́wọ́ o ti ná tàbí sí ara gbọ́dọ̀ ṣe nǹkan jẹ́ pé kó kó nílé ayé ti sú òun ọjọ́ àbòsílẹ̀ sọ pé ìṣàbòsí sí rẹ ni olóṣè kí ni olóko gbogbo àṣàbòsí olóṣè kí ni olóko sínú ṣùgbọ́n àwọn afá wọn pín ìṣàbòsí sọ́nà mélòó ọ̀nà mẹ́ta sọ òun náà ló fi jẹ́ wípé àmẹ̀bí ìrànlọ́làmù àwọn tọ́lọ́wọ́ bá parẹ́ yìí àbòsí wo gangan ni wọ́n ti àjọba gbé àbòsí mẹ́tẹ̀ẹ̀ta náà lọ fẹ́ wáyé lọ́dọ̀ wọn ti gbọ́dọ̀ gbé kan wáyé àbòsí mẹ́tẹ̀ẹ̀ta lọ fẹ́ wáyé wọ́n jọ dọ́là mú ọjọ́ sínú wọ́n sí lọ ọlọ́dọ̀ ẹgbẹ́ wọ́n sí wọ́n sí ẹgbẹ́ ìgbàdá ń pè ní zulmù náà ni pé wádìí ṣe in fìgbérí mọ́wòdì yìí kó gbé nǹkan síbi tí ò kìí ṣe kí ni ó ààyè rẹ̀ mẹ́gbẹ́ gbé sí onágbèlábòsí

provocless garage so agbọ́dọ̀ máa iṣẹ́ àbòsí àwọn ilé ìsàbòsí sọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ wọn ò sí kí ní òsì ọlọ́run so tẹ́lẹ̀ wá sàbí sọ́dọ̀ ọlọ́run ìwọ́n ti sàbòsí sí kí ní ó ẹ̀mí ara tó pé kò tẹ́ tí gbogbo àgbò sí yẹn èyí tó kọ́ bá gbogbo ẹ̀ pàtàkì ó náà gá ní òun ní kọ́ọ̀sù ó tó ní kí ní ọ àmì àwọn yòókù ní kí ní ó ọ̀ọ́sù òun ní ọkọ̀ọ̀sù òun gọ́gọ́ ní ti ẹ̀lọ́tọ̀ àbòsísíre èèyàn ó ní ti ẹ̀lọ́tọ̀ àbòsíọ́lọ̀ ọdádó àbòsíṣẹ́ nìkejì ọdádó àbòsíṣẹ́ mi ara ẹni tí wọ́n jẹ́ kí ni ó á mú fún bẹ̀tẹ̀ ẹ̀dá Akọ̀dá lẹ̀bí náà lọ́lá Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní wà ákọ̀dà lẹ̀rí ìnà gọ́lá mú àṣọ́yì àtò. Ọlọ́run ọba ní ti ariwo tó bá ga onápẹ̀ ní àṣọ́yì àtò. Ìyẹn náà pé ariwo táà lè ròyìn wípé ariwo yìí àtàbà lè ẹgbẹ́ ariwo ìtóbi tàbà lè ẹgbẹ́ ariwo ìlágbára òun ni a ń ariwo tó jẹ́ wípé yóò jùlẹ̀ dáadáa so ariwo tó jẹ́ wípé yóò jùlẹ̀ dáadáa yẹni pé ohun kan ni wọ́n gbọ́ asọ́ọ̀tú alìmọ̀rẹ̀tẹ́fihú aṣẹ́dí ìlò so ohun tí ó lọ sókè tó lágbára gan sẹ́gbẹ́ tí wọ́n ní àbájọ́ pẹ́lú kan bá ń pariwo tí yóò bá lè sọ wípé ó jẹ́ ń pariwo báyìí

fàúlìkú ìtọ́ọ̀dìyà ọlọ́rin pàápàá sàmúùlù fàúlìkú ìtọ́ọ̀dìyà tọ̀rọ ni pé kí nǹkan kọjá ẹnu limit go beyond the guinea limit onápẹ̀lẹ̀ guinea tọ̀rọ̀ ọlọ́wọ̀n bá wá ní apá wọn rẹ̀ bí kí ló fi gbé ariwo yẹn ni wọ́n lòyìn bẹ̀rẹ̀ ó nínú Quran kọ́ èèyàn ó fi nílẹ̀ o káfí nà òsúfù lẹ̀ káwà lọ dúró kí ló ti fà ìgbọ́dọ̀ ti dárúkọ bò òsúfù òun náà kí ó lè So, ìyẹn wọ́n máa pè ní àsífàtú lìtàòkì. Àsífàtú lìtàòkì. So, nígbà lìtàòkì nì, so a ti tún ti di kí ní ẹ̀múlẹ̀ nì. Nígbàtà wá rẹ̀ rọ̀ áìtò rọ̀jùláìní, ó tún wá ní ìsìnáìní. Mo rí ọkùnrin méjì tí ó tún wá jẹ́ kí ní ìsìnáìní, wọ́n tún jẹ́ méjì. Ṣé rọ̀jùláìní ẹ̀jẹ̀ méjì tẹ́tẹ̀lẹ̀ ni? Sọ ọ̀dọ́rà yóò tún lè ṣe gíní ogó tún lè fi dí múlẹ̀ dáadáa. Ọlọ́run bá ń tún jù àlàyé ẹ̀ pé sáyà ẹni dátò lè jayé. Bẹ̀rẹ̀ pé gbogbo wọ́ọ̀dù tí kúrò nípa mú olómọ jẹ́ wọ́ọ̀dù tó wà perfect. Sọ ọlọ́run máa mú apá òhù líkú fi tọ́ọ̀dì. Ọlọ́run ọba ní àwọn tàmúdù wọ́n pa wọ́n rẹ́ bí tọ́ọ̀gìyà pẹ̀lú ariwo tó kọjá límìtì. Orígbè tí ẹ̀bá gbádùn ẹ̀gẹ̀ arú ẹ̀gẹ̀ aláfẹ́ ti kọ́kọ́ ti gíní ó ti pààyàn. Arú ẹ̀gẹ̀ kọ́kọ́ ti gíní ó ti pààyàn. So lẹ́wà gbà náà, ọlọ́wọ̀bá ó ti máa ọlọ́wọ̀bá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni, tó jẹ́ wípé nínú Súrọ́tù Dàríyà, ọlọ́wọ̀bá tó máa fẹ́ lú ariwo yẹn lọ́nà mi, tó ọlọ́run so inú sáàtò gbàdìyà àyà 44 ọ̀rọ̀ wọ́n náà sọ ọ̀rọ̀ tàmúdù ẹni sọ́lẹ̀ o ọlọ́run ọba ní fàákọ̀ láti hùn fàákọ̀ láti hùn sọ ìkọ̀tù wà hùn yàmù ọlọ́run ní fàákọ̀ láti hùn sọ ìkọ̀ ọlọ́run àwọn ọmọ ìkọ̀ àrá ní jẹ́bẹ̀ẹ́ àrá oníjẹ́gídọ́ sọ ikọ̀. Gbogbo kí ẹni jẹ́ fàwọn akọ̀lá ti gún kí ni ọ sọ ikọ̀ sọ̀rọ̀. Sọ ó ti wà ní Kùránì. Ọlọ́run bá ní yẹ́kẹ́ àlúna aṣọ́ bí ahùn fi àdá nínà Adọ̀rọ̀ náà nínà sọ wá ìkìjáwẹ̀ ni ẹ sọ ikọ̀. Òun ni kí ni ọ ó ní ariwo ẹjẹ wọ́n láti tí máa ara ọmọ ara gbogbo ọwọ́ bá fún alóòtún àwọn <laughs> tí ọmọ jẹ́ ẹ́sẹ̀ ní ara ẹgbẹ́ ara ju ara lọ ara ní àádọ́lọ́ sọ yìí kọjá ara ni àwọn tó gbọ́ bí yọ́n di tí gbọ́ <laughs> ẹ̀rẹ́bí ìgbẹ̀lẹ̀ sáwọn ọdún bẹ́ẹ̀dì lọ kí ni sọ́nà máa sọ́nà àkọ̀dá tí ó mú kí ni ọ́ ọ́ jẹ́ pé àníjà fún àwọn àjọ jẹ́ àwọn àfá àwọn akẹ́sọ́sọ́ wípé jìbìrì ìlú kí máa wọn ara ẹ̀rí ni ìfẹ́ ti ìgbìlò kan lókè máa ọlọ́wà ìjọ ẹgbẹ́ kí ni ó ariwo ni sọ fa akọ̀dá tí ó mú kí ni ọ́ sọ́ọ̀ ìka wà hún rí àmì ìlú náà alábàájẹ́ kó yẹ wà pé sọ ìka so ọwá kú ọlọ́wọ́ bá ti ròyìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ròyìn ó pè ní àṣọ́yí átù ẹgbẹ́gbọ́n ní ẹlẹ́ẹ̀kẹjọ́ pè ní dídó ó ròyìn sẹ́ àtọ́gíyà pé ó sọ tí kìí yẹ wá jẹ́ ẹgbẹ́gbọ́n ní ohun yẹn gẹ́gẹ́ bó ti jẹ́ wá jẹ́ kí ní ó ó tún wá sàlàyé fún wa pé ó jẹ́ kí ló àsọ́ ìtọ̀ ìyàyẹ wá ní ó wá níbi ìyàyẹ bó ti wá tẹ̀lẹ̀ ìyà kan wá kún náà ìpíparẹ́ yẹn ìkankan tó wá kún píparẹ́ kí ní ó ìkankan kún píparẹ́ yẹn kí ló kún òun náà ni àrùn lọ́jì oníkíní àrọ̀rọ̀jìfà kí náà ń pè ní rọ́jìfà òun náà ni kílẹ̀ omi ọ̀nà ń pè ní kíní àrọ̀rọ̀jìfà ilẹ̀ mí so mímí ilẹ̀ òun ni àrọ̀jìfà tù mímí kíní o mímí ilẹ̀ òun ni àrọ̀rọ̀jìfà tù kílẹ̀ omi so ohun mímí ilẹ̀ yàtọ̀ sí zalzala zalzala ilẹ̀ rí ọjọ́gẹ́rẹ́ tó ó sínkì wọnú so mímí ilẹ̀ àrọ́jì ìfàtù kílẹ̀ omi pẹ̀lú ariwo yẹ ó tẹ̀lẹ̀ pẹ̀lú wa inú sátọ̀ àrọ́ àyà 78 so inú sátọ̀ àrọ́ fún So fàákọ̀ dáti húmọ́n rọ́jì fàtó. Fàákọ̀ dáti húmọ́n rọ́jì fàtó. Fàásgbàwú fi dárí hìm. Fàásgbàwú fi dárí hìm. Wọ́n wọ́n jọ ẹ̀. Sọ́rí pé àbọ́ akàríwájú ó ní fi dárí hìm. Jáàsì ni fàásgbàwú fi dárí hìm ní àwọn ọ̀tẹ̀lẹ́ nínú ẹ̀rọ bẹ́ẹ̀ fàásùbáwó fi dárí him jásílì fàásùbáwó fi díyárí him ó mú dáàrù wà níbi gan síngúlà ó tún bẹ́bí gan mú kílẹ̀ ọ̀rọ̀ jamu tó ọba ti lè rí síngúlà lédè lárúbáwá áṣùlù nínú síngúlà òun ni pé gbogbo nǹkan ló túmọ̀ sí tó ọba ti lè rí síngúlà ẹgbẹ́ ọ̀kan túmọ̀ ẹ̀mí síngúlà tẹ́sẹ̀ lọ́bàá ti àbẹ́ fún ní alìfàlám kẹfún ní alìmọ̀ẹ́mẹ́lìsì báyìí rọ̀ ayé tún kì sáàbà ìtọ́sọ ní pé gbogbo òwe rẹ̀ pátá yẹn ni mo rí kọ̀ sọ wípé ìgbé rẹ̀ ọkà lórí Tẹ́gbọ́ bá rí ìwé ka ẹ̀rọ lẹ́gbẹ̀rọ àìtú kìkà bá ìwé rẹ̀ yọkàn ọmọdé kí ni òde orí. Akẹ̀lẹ́ gbọ́ yé jọba jọgbẹ̀rọ àìtú kìkà àbà òfẹ́ ìwé kan lórí. Torí pé ní àti ẹ ti jọ wà níbi tá ti ń sọ̀rọ̀ yẹ pé ìwé kan lájọ ń wá. Sọ̀bẹ́kẹ́sẹ́ nínú ẹ̀ yẹn pé ìwé kan lájọ kí ni ó lájọ ń wá. Àtijọ́ wá gbọ́ yé pé ìwé kí ni ó ẹyọ kan rẹ̀ ló ṣe kí ni ó lórí. Ọ̀dọ́ kọ́rọ̀ yóò lè kí àràkí lọ́sọ pé rà àìtú ìkàtàn ẹgbẹ́ ní pé rà àìtú kútù bá gbogbo owó rẹ̀ náà lórí ẹgbẹ́ ìyẹn lórí ìwé jọpọ̀ tí ó lẹ́ ti gbogbo òwe wà ní rà àìtú kútù bá là rọra wọn àwé kàtọ́jẹ́ kí ní oòrùn ẹ má ti ṣe ìjọ́fà tó wá jẹ́ ìjọ́fà gbogbo kí ẹ ló túnmọ̀ sí jámù ní mọ́tò oníkí ní ọ ní àmù jámù ní mọ́sùlùkí náà ọlọ́run ní ìntà òdù ní ìmọ̀tàlá ṣe ìdẹ̀kùn ẹyọ kan lálẹ́ ọmọ ọ̀kà ní ìmọ̀tàlá ọ̀rẹ́ gbogbo ni ó tẹ́gbà ti ṣèdọ̀ ọfà sílù yìí tí o bá ti ti ti se <laughs> tí ọlọ́pàá bí wọ́n níbi tí a ti lọ́ka ti àrọ́pù ó ní fa áfùgbàwú ìdárí yìí dáàfilé ṣùgbọ́n èdè ń kàrọ̀ ọ̀rọ̀ ìgbìlọ́sọ́ Àgẹ́lẹ̀ ní tí àbá mọ́ kí o kí ní ọjọ́ lórí pláàlì kọjálítà àwọn ìjọba ọ̀gbẹ́ fi dáàrí ní fi dìde àrí kí láfẹ́ ló mẹ́ ọ̀jọ́gbà pé òun ní kí ni ọmọ ní so ọjọ́mọ́ abọ́lọ́wọ́ ọba ti pa wọ́n rẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé ààrá ó dùn ní jíjọ́ tó kí ni ọ̀rọ̀ sọ́gbàgbà bí kí ń dún yẹ kí ọlọ́ọ̀bá tó wá ti pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ọwá alékílẹ̀ ilé ọmọ akékeré ní oòrùn kí wọ́n lọ́wọ́ parí ẹ̀ ọlọ́rin fa asìgbàfù ọlọ́run ọba ó tún wá mú wá fún wa ìgbà tí kí ní ìgbà tí ń jí láàárọ̀ so wọ́n lọ́ lọ́rọ̀ agbẹ́fà asìbà tí a bá fẹ́ jí láàárọ̀ tí yàgbé báyàn láàárọ̀ ìbò yóò ti dé báyàn jù èyàn tí ẹ̀rọ lè wá tà abẹ́ẹ̀kọ́ ni inú ilé náà ló ti dé báyàn abẹ́ẹ̀kọ́ ni fásitì wù sí bí yà ní àárọ̀ ni yàgbé bá wọn wọ́n dẹ̀ bí kí ló lójú ẹsẹ̀ bọ́lọ̀ ti ṣe wọ́n ni jáàtì mi so àdìjùsù ó ní ọ̀rọ̀ tó wà níbi yìí so kẹ́límà yìí tí ó jẹ́ sí ní gbátánà àwọn tó jẹ́ àwọn àfáà wa wọ́n jẹ́ kó yé wa wípé ara tá a máa fi mọ́ sí tó bí àkọ́ àríkẹ̀rí orí kẹ́límà yìí jẹ́ torí pé kẹ́límà yìí àwọn nǹkan mẹ́rin òun ló wà nínú pé kí nǹkan ó jẹ́ àtàmọ̀ àwọn nǹkan mẹ́rin so alákọ̀ọ́kọ́ òun náà ni pé nǹkan tó so nǹkan tó bá jẹ́ pé ó nǹkan ó a máa jẹ́ pé ó jà fámà ó jẹ́ gíní ọ súnrí à ó jẹ́ gíní ọ owó tí lè sọ̀rọ̀ àwọn so kí nǹkan ó jẹjẹ ní ọkọ̀ olùlẹ̀ àsọ́rí ọ̀ játa mọ́ ní so ẹlẹ́ẹ̀kejì kí nǹkan yẹn kọ́ wá jẹ́ wípé ojú sáìdì di wájú báyìí sáìdì di wájú báyìí olómú lọ lẹ́lẹ̀ játa mọ́ ní fẹ́ẹ̀dì wájú orílẹ̀ kí ni olómú lọ lẹ́ẹ̀lẹ̀ ojú mọ ìgbáyà kí òmú lọ kí ni lẹ́ẹ̀lẹ̀ tí ìdí játa lọ́jọ́ kí ni ọ̀lẹ́lẹ̀ lẹ́yìn náà òun náà wà nígbà kí ni ẹwà délẹ̀ kọ́ wá lẹ̀bẹ̀bẹ̀ mọ́lẹ̀ kọ́ mọ́ kú òbí lẹ́lẹ̀ sọ tó wà lázìmá kó lẹ̀ mọ́lẹ̀ kọ́ má lè kú òbí kí ni ohun ilẹ̀ ilẹ̀ yàtà òní ẹlẹ́ẹ̀kẹrin òun náà lè pé kó mọ́ wà lè gbé lámọ́ agámùkí ni ọ tàhàrù kọ́ má lè gbé lámọ́ kọ́ má lè gbé lámọ́ ọlọ́ọ̀bá ló lẹ́gbẹ́ wọ́n tí ọlọ́ọ̀bá tún sí alẹ́mọ́lẹ̀ rí wọ́ọ̀dù ní ilé èdè lágbàwà tẹ́gbàdé ṣe kí ni ó táàrẹ mú wá tí ó lè fíìtì sí ní ó káyìí ara mójúdà ọlọ́ọ̀bá pẹ̀lúpẹ̀ ẹgbẹ́ bá lọ sí So, ọ́lá ròyìn dí ọ́ ni wà máa tàtọ́ ohun wọ́n ti ṣubú lulẹ̀, wà máa tàtọ́ ohun ní kìí àmì wọ́n lágbára àti lè dìde mọ́, ibẹ̀ ní abá lọ. Ibi náà bá lọ nù. Wà máa tàtọ́ ohun ní kìí àmì. Ibi náà bá lọ ti wọ́n òun náà ní pé ọlọ́run ní fa áfàkù sí ìdíyà ọlọ́run ni wọ́n wá jí láàárọ̀ lẹ́ni tó jẹ́ wípé wọ́n di ẹni tó dìjà sí níra sí ìdíyà ẹni tó ṣubú lulẹ̀ tó bá ojú lọlẹ̀ tó wá lẹ̀ mọ́lẹ̀ tí ọ̀wọ́ á lè nira mọ́ ọlọ́run ni wọ́n á dìjà ọ̀rọ̀ kan ọlọ́run ni ẹ̀yàn ṣe gbogbo tó látara rẹ̀ ọlọ́run ẹjù tọrọ tó látara rẹ̀ ọlọ́run bá ń sára ìfún wa ọlọ́run bá fẹ́ ọjọ́ nǹkan tó ṣe rí pé tí máa sàlàyé láti tayanya láti níbi tá a ṣe nínú ààyà àwọn náà ìyà méjì tọ́jọ́ wípé ó sopọ̀ mọ́ra wọn ariwo àti nílé ilẹ̀ tààlọ́kà nínú ṣúra ní tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn sọ́ọ́nù láti lè pupa wọn rẹ̀. so a rí pé ọlọ́wọ̀n bẹ́ àwọn kèbí àjẹyàn láìní sábàtì torí ọlọ́wọ̀n bá dákọ̀ ọ̀yà ọlọ́ni àlejò náà sọ́ọ́lá mọ̀ ó sọ tó bíbi àjẹwọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ rí ọ̀kọ̀wọ́gbé àkàwà àríwọ́kà gbáwọn èèyàn sọ ní ìwú ẹ̀lẹ́ ọ̀rọ̀bẹ̀ kí ni ọwá ṣe ń gbà náà ọ̀yá ìdí wọ́n ṣe yẹn lọ́pàtàkì ọlọ́run àmọ́wá kọ̀dákọ̀ wọn àwọn tí wọ́n ṣàbòsí náà ọlọ́run tẹ́gbẹ̀rẹ̀ ọ̀tọ́rẹ́ ọlọ́run àwọn kẹ́lìmọ̀ kanú kùrán nígbà mí ọmọ tó bí pọ̀ ẹ̀fẹ́ àwọn àfáà tí wọ́n bá ń ma èdè lágbàwá dáadáa wọ́n máa ń wò pé áà sọ ìdí máa ní káwọn ọmọ títò bí kùránì pé kùránì kò sí tó fẹ́ gbàrẹ̀ ẹgbẹ́ wá jẹ́ dókítà tó wá lọ́nà kùránì ó rí ibi kí kùránì ò ní tí ó lè mà tó dẹ lólẹ̀ rẹ̀ gẹ̀rẹ̀ tọ́kọ̀ wí báwọn rẹ̀ bàbá jẹ́ ìjìnìà tó lọ́nà ó rí àwọn scholars wà bóòlù àwọn ti gẹ́ẹ̀tì rẹ̀ ìgbàdé òdí ìsinmi aláyé ní gbogbo wọ́n ti sọ ọgbọ̀ orílẹ̀ ilẹ̀ kò sí nǹkan ọyẹ́ tó jì tó bá dénú kùránì ó jù kankan tó bá tó bá nínú tó bá nǹkan tó jẹ́ yẹn ọ wá wípé àà ah, ah, yóò yẹ kọ́ ọmọdé tó bí àlùkùránì kẹrì ẹ̀bí tá a máa súnmọ́ ní kí síbi tá a máa jìnà sí rárá tó lọ́kàrà bẹ́ẹ̀ òun náà ni pé àwọn tó jẹ́ àwọn tó mọ lúgà ní ìdílára dáadáa tí wọ́n bá dénú kùránì àgàmọ́ náà pé ọlọ́wọ́ bá choose àwọn perfect word. àwọn tó jẹ́ pé eh, eh, the most appropriate word so that one says that now English is never seen àmà sọkún wọ́n kọ́ mú the most appropriate word <laughs> nínú kí ní ẹ̀ ọlọ́wọ́ bá ní máa lò ẹgbẹ̀ yóò sì rẹ̀ jí kẹlẹ̀ so lẹ́wọ́ gbára àárín títóbi ọlọ́run ọba títóbi ọlọ́run títóbi ọlọ́run ọba ọlọ́run àwọn tí wọ́n ń sẹ̀mí tí wọ́n ń sẹ̀mí kan mọ́ tí wọ́n ń sẹ̀yàn mẹ́ta tí wọ́n ń sẹ̀yàn mẹ́rin tí wọ́n ń sẹ̀yàn ọ̀dẹ́ tí wọ́n ń sẹ̀yàn tí wọ́n pọ̀ lọ. tọ́lọ́dẹ́gbẹ̀mí alẹ́ kan náà tí wọ́n ò lẹ́ni mímọ́ tí wọ́n bẹ̀ wà lójú kan bẹ́ẹ̀ ibẹ̀ làwọn parí ayé wọn jí. àdúgbò nìkan ló ń fẹ́ sáré ìbọn ló máa dìbọ́lẹ̀ ẹ̀rọ parí ayé díẹ̀ sí ọ̀hún kó wọn pátá yányá ibẹ̀ ni wọ́n parí ayé wọn ó tún jẹ́ ká ma ìgbà tí kìíní yẹn ìgbà tí ó ṣẹlẹ̀ wípé àárọ̀ kùtùkùtù ọmọ náà ni ó ṣẹlẹ̀. so a ní tí mo ní kàfún adẹ́tẹ̀lẹ́ àní sí jábíọ̀ nínú mọ́sílẹ̀ mọ́mọ́ ahmed so mo sọ fún wa níbẹ̀ pé wọ́n para kù ní náà wọ́n sọ pé fàákọ́ndá fi hùn sọ ìfà so ọ̀sọ̀mọ̀ pé ariwo lágbà wọn fún ahamada lọ́wọ́ ajáwàjáwà so mọ́n tàbí àbíyù sàmà ìdínà so gbogbo àwọn tí bẹ̀lábẹ̀ sẹ́mẹ̀ pàtàkìyàn wọn lọ pàpà wọn ìlà rọ́jùlá wà ìdàmù ara afọ́kùnrin kan lẹ́yìn ọkùnrin kan péré òun ti wọ̀ wípé kíníkèsì yẹn fún wa ọwọ́ wọ̀ wípé kíníkèsì yẹn pẹ̀lú ìgbọ́rọ̀ lẹ́nu sọ́ọ́lì onírun tó yàn sọba wípé ibẹ̀ yẹ wọ́n sọ fún wa wípé north west ilẹ̀ lágbára ló wà north west ilẹ̀ lágbára ṣàmálù ilẹ̀ lágbára ibi tó jẹ́ maka àwọn tó jẹ́ ilẹ̀ maka lónìí so ó wà ní kí ni north west bẹ́ẹ̀ àwọn so kò jìnà sí Aaron so látara bẹ́ẹ̀ òun wá sá kí ìyàyọ́ tó ṣẹlẹ̀ àdíjì fi jẹ́ mẹ́gbẹ́ ìlà rọ́jù láwà ìdá káàdà fi arọ́mìlá òun kú ọgbà mẹ́kàlá tó gbé fíyàlọ́ ti gbọ́lẹ́nu sọ́ọ́lì wípé maka o bẹ̀ẹ̀tún mọ̀hárùn ilé kan ní fẹ́kọ́ lọ́wọ́ bá lọ́gbẹ̀ẹ́ tó jùlọ pàlẹ́ tó bẹ́ẹ̀ tọ́wàgá lè kọ́bí ìlú kọ́lọ̀ fẹ́lọ owó kàbà wọ́n padà wó nígbẹ̀yìn ayé omi ẹnìkan yóò wọ́n ibi tó dẹ̀ ti wá àti Ethiopia yóò ti wá sọ Ethiopia àrẹ́bí tó sọ ọmọ Ethiopia àrẹ́bí tó lóyìn yóò tó kẹta sọ ọkọ̀ ìlú àbára ni wọ́n lóyìn dáadáa sọ òun ni yóò wà kọ́dà àrẹ́bí tó yóò yọ ní block by block lẹ́yọ̀ kọ̀ọ̀kan yóò máa yọ block kọ̀ọ̀kan yóò fi block fọ́dà lọ́wọ́ yóò yọ ní block by block ọ̀nà yọ ní so <laughs> ní block by block yóò ti gíní yóò yọ kàbà rẹ̀ tí ó ti rẹ̀ nígbẹ̀yà ní so ọlọ́run kàbà kò tanyanya owó àwọn tó mọ kùrà ní yóò kó mẹ́rin àwọn ọjọ́ ní kẹta wá ìtọ́wà lójú wíyẹn gbogbo wíyẹn rẹ̀ bá kẹtùm tẹ̀mọ̀ so wọ́n lè bá kẹtùm tẹ̀mọ̀ so àwọn ilé ìwé ayé ti fẹ́ parí nù so ìgbélé ayé ó ti parí báyìí ìgbà ilé ẹ̀ parí ọ̀tọ́ rẹ̀ táwọn bá bíi gbogbo tẹ́lẹ̀ ìwọ̀n yẹn kẹ́ ìfẹ́ rẹ̀ tẹ̀lé láyé ò lè parẹ́ ẹjọ́ sàlàyé fún ọdún sàlàyé gbogbo àwọn àmì táàrí ìdáàmà pé láyé pàtàkì ẹbá ti tó àtùmà so tàrà bẹ́ẹ̀ ló jẹ́ pé ilé ọlọ́run ni tó ti jẹ́ tọ́lọ́run ọba ti pín ní sílẹ̀ ààyè ọlọ́run bá ti pín ní sílẹ̀ bó wá gbọ́ lẹ́nu ọ̀sọ́ ìlú bá nàbí ti sọ pé àwọn ànábì ọlọ́run yìí gbogbo wọn ní a máa ń wá ó ń sọ ní àwọn àdísì kan yí pé àwọn wọn máa síbẹ̀ láti wá ṣe kílò kan wá sí ìdá díntà wá fi owó àtàwà fún mi ilé ọlọ́ ilé alápàálé mi ọkùnrin ẹ̀bọ̀rọ̀ fún ìjọ agbọ́ ni àmà òṣìṣà kún ní ti kò sì gbà nítọ́yẹ kó ṣe kọ́ ló nítọ́yẹ kó ṣe kílọ̀ ẹ̀kó ṣe kọ́lọ nígbàgbọ́ sí kílọ̀ ṣùgbọ́n wò wípé mẹ́tọ́ọ̀dù tó lè fi ṣe kíní tó lè fi ẹwọ́ ẹwọ́ lákẹ́ òmìnira ẹ̀mọ́ ní kílàgẹ́ ọmọ tó káàdà fi arọmi lọ òun á lọ bí tí káàbá wa yẹn ó wà lọ dúró sílẹ̀ ọlọ́pọ̀ sí ìrẹ̀kọ́ mú ẹbà wà ń káàbá sí òyìn kó bẹ́ni àrẹ́bì lọ́wọ́ jọ ní àrẹ́bì ní ọkọ̀ wà àbúrí sọ́ọ̀n ọkọ̀ ẹ̀mí kí lọ àbúrí sọ́ọ̀n gbàdé níbi nígbà jáde fún ọ̀gbẹ́ àṣọ́ọ̀bà hù má àṣọ́ọ̀bà kọ́ọ̀bù ikú ní ọ̀rẹ́ kú rẹ̀ lórí ọwọ́ rẹ̀ kí ní ọkú ìtọ́ ẹkú ṣe pẹ́sọ̀lọ ọba èmi kí máa mọ́ ẹjẹ́ kí ní ọmọ gbá kí ní kan ọwọ́ ògbé ní ọgbẹ̀ bá ti lọ lẹ́lẹ́tàn ojú ọ̀rọ̀ mi lọ fi sọ́ọ́lì ṣe yẹ̀yẹ́ bá ó mi lọ fi ṣe yẹ̀yẹ́ lọ́ni sí ènìyàn bọ́ ní ọgbẹ́ yóò tù ní àwọn òkú àwọn òṣìṣẹ́ òkè bí arọ́pù ló lọ ó ní lọ́wọ́ òṣìṣẹ́ bí arọ́pù ló lọ ẹgbẹ̀rẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ ní òní òkú tó àwọn ará rẹ̀ ọgbọ̀n kan tí ó tàn ara rẹ̀ ọlọ́pọ̀sá àlọ́ sáàkì tí ó bí ìwọ́lẹ̀ yìí ọdẹ́ sàlàyé fún wa fẹ̀rẹ̀ so àmọ́ àrẹ tọ́gbà ní ìgbà lálàáfíà Ọlọ́run ọba ní bí wọ́n ti wà ń bẹ̀rẹ̀ tí wọ́n parẹ́ yẹn ọlọ́nìkà allam yẹ́zìnà òfìyà gọ́nìyà ìtàgbàjúwà láàrin ilé lẹ́yẹ̀fẹ́ lọ gbogbo ẹ̀ yọ́ wọ́n rẹ̀ pẹ̀lú kan ní àbìgẹ̀ ní ìlú sọ wọ́n ní olówó <laughs> ní gọ́nìyà tí owó àti gọ́nìyà bákaná ọjọ́ ní gọ́nìyà yẹ́ jìnà jìnà jìnà láàrin ọjọ́ rọ̀ ṣùgbọ́n ah, ní bí i dágbára ọlọ́jọ́ ní gọ́nìyà ìyẹ́gbìnà gínà ṣùgbọ́n òun ti díẹ̀ òun ní pé kéèyàn ò gbé bí kan fọ́jọ́ tó pẹ́ òun ń pè ní gọ́nìyà bìlmàkà gọ́nìyà iná bìlmàkà ìmọ̀nà àkọ́ọ̀mà fi yí ìzàmànà tọ́wọ̀ ìyá ọkà ní túnmọ̀ arábẹ́ ọ̀gá náà ni ọlọ́wà ní kà á ń lámìyẹ́ gbìnà ọlọ́ni kàálẹ̀rù yẹ́dùnà òfin ìhà àwọn tó jẹ́ kí wọ́n jẹ́ àìmọye táìmù bẹ́ ọlọ́ni kàálẹ̀rù yẹ́dùnà òfin ìhà bí ìgbà tí wọ́n bí bẹ́ẹ̀ fọjọ́ tó pẹ́ ọlọ́ni wà lọ́jọ́ gẹ́lẹ́ ọ̀rọ̀ bí ìgbà tí wọ́n gbé ìgbẹ̀yẹn fún gẹ́lẹ́ ọ̀rọ̀ ọlọ́dún bá ti sọ Ọlọ́mọ ìsinmi náà ni àwọn ọba ọdún ti lọ, ẹlòmí ìlò 100 yóò ní gbogbo ìlú ọdún àdúgbò ìlú kankan. Ọlọ́rọ̀ ọjọ́ ní, tó bá kọjá ń lè rẹ̀ tó ti jáde tó lọ CCS, nígbàtọ̀kọ̀ lábẹ̀ kọjá lásán lókàn àyè kọjá ń bẹ̀rẹ̀ pẹ̀lú sí. Tí ìjọba ti tán, ó ti tán lóye. Àwọn tí wọ́n gbádùn bí kan tí wọ́n lọ láńbẹ̀ tó ti gbogbo ẹ̀mẹ́. Káyọ̀ kákàlọ́gbà afẹ́ takùtọ̀ lọ́run kájọ arọ́rọ̀ ọlọ́run bá ìdájọba afẹ́ tẹ́lẹ̀ gbogbo náà ilé náà di àwọn tẹ́lẹ̀ ni, àwọn agandá àjẹ́lẹ́ ọ̀nà bá ní òjìdì ni ẹ kò tí dáadẹ́ jẹ́ ìtẹ́nà so ọ̀rọ̀ lè yóò dì nílẹ̀ ìgbà ọ̀rọ̀ lásán lókùdé yóò dì ọ̀rọ̀ lásán lókùdé yóò dì kàwọn ilé ìdí

So, ka'an lam yẹ́gbìnà wọn. Ọlọ́run ní bí ìgbà tó ṣe wí pé wọn ò gbé bẹ̀ púpà tó pẹ́. Ọlọ́run ní àlà ẹ̀kẹ́tẹ̀ ẹ̀gbọ́n. Ìsàílé pa àwọn tàbúdù ìlàrí bá rẹ̀. Ọlọ́run ní ìrìnà tàbúdà káfàrò rọ́pàá ọlọ́ni àwọn tàbúrù gẹ́gẹ́ àwọn èèyàn sọ ní ọlọ́nsọ tí wọ́n ti ọlọ́ni kàfàrú ọlọ́ni wọ́n ti kìfì sọ́lọ̀ ọba wọn ọlọ́wọ̀n pàjáwà bí ọlọ́wọ̀n ọba wọn tó gbọ́ wá inú wọ́n tó dá àwọn tọ́lọ́pọ́lọ́ bá ní yẹnuskáṣì ṣọ̀rọ̀ okó ẹ̀ńbẹ̀ gbogbo ẹ̀wà ń bẹ̀ ìtẹ̀kùn ọlọ́wọ̀n ọba tọ́lọ́wọ̀n bá ṣe fún wọn wọ́n tó fi dúpẹ́ fọ́lọ́wọ̀n wọ́n tó fi èké sí ọlọ́run sọ ọlọ́run bá yẹ kó yíwa pé wọ́n sì kìí sí sọ́lọ́run ọba wọn káwọn ní wọ́n sì kìí ọba wa ọlọ́run sọ fún wa ẹni tó ní wa tó dá wa tó ń kọ́ńtró wa tó lágbàálé wa lórí láti pa wa lẹ́bi tàn mẹ́jà fi kìí sí i gbogbo tá a bá mọ̀ pé ọlọ́run ó fẹ́ ká ṣe kábíyànjú àti káwáyọ̀ bẹ́ẹ̀ kàyányán gáyà káwá ṣe láyé nìyẹn gágbé ìjẹ ọlọ́ni àlà. Àlàbùdà ọlọ́ni aláà búúdánì ìtàhù ọlọ́ni a kọ̀dì báúdá tí rahmatullahi búúdánì ìtàhù kọ̀dì báúdá tí rahmatullahi búúdánì tó kí mọ́ jàrí ma ẹkí lọ ma fúrù mútúlákì ní òun wá ìtàukìdì kọ̀dì báúdá tí rahmatullahi búúdánì Ah, ọ̀rọ̀ àwọn àṣàmúdù ah, àánú ọlọ́run sí wà jìnà táwọn tẹfẹ́tẹfẹ́ ẹ ń bá wà láyé àánú ọlọ́run jìnà sí olóòlé bá láfẹ́ ní táyé bá wà láyé àánú ọlọ́run jìnà sí bá wà láyé ó lè lé bá láfẹ́ ní táyé ẹgbẹ́ bá ti kú lórí ikú fúrù òun ti bí lọ búrúdàlà búrúdàlà ah, ẹ̀yẹ bá ń gá rahmatullahi bá ó dákẹ́ rahmatullahi sáàkínà ọ̀láhùn ìkẹ́ ọlọ́wọ́ bá ti jìnà sí búkúdá ní jíjìnà tó lágbára fún rẹ̀ nílẹ̀ so bọ́lọ̀ bá ti máa sọ ní dókùnlọpọ̀ àwọn àlè so sọ́tọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyọ̀gbọ́lọ̀ tí ó sì rẹ̀ jìnà sọ ayẹ̀lẹ́ òṣèré náà mo jàlàyé ọ̀rọ̀ bá àti kàkà méjì fún wa sọ tí ó sì lè ṣàlàyé lè fún wa sọ àwọn àǹfààní tààkùnlé rí nínú ayà yìí sọ ìta sàǹfààní bẹ́ẹ̀ ọ̀nà pé ìjẹkùn tí èèyàn bá ti sàfẹ́kún rẹ̀ bí ìgbà tí ò ṣẹlẹ̀ ìjẹkùn bẹ́ẹ̀ èèyàn bá ti sàfẹ́kún rẹ̀ nígbà tó ṣe kí ní ọ̀rọ̀ ìgbà tí ò ṣẹlẹ̀ ní ìlú Ìgbàjọ́ ìṣẹ̀rẹ̀ ní ìgbàjọ́ lọ́wọ́ tí ọ̀lá lọ́wọ́ máa àrà. Bí ìgbàjọ́ ìṣẹ̀gẹ́ ni wọn, ìgbàjọ́ ìṣẹ̀lẹ̀ ni. Sọ́rọ̀, ẹni bí ẹgbẹ́ gbogbo kàkà bá ti ní kàrí pé àlùfẹ́ fún tọ́ta àlùfẹ́ ṣàlọ́. Ẹ̀rọ ọlọ́pàá ni gbà lọ́wọ́ èèyàn. Sọ̀rọ̀ tó kọ́ sí ẹmọ́ fẹ́ ní ẹ padà mọ́, tí ó tún padà so ìdẹ̀kùn yìí ọ̀rẹ́ àbájọ bá ń rí ìdẹ̀kùn tó wọ́n bẹ láyé wọ́n ti gbàtọ́lọ́ ó dẹ̀kọ̀ mọ́ lọ́wọ́ láàrẹwà gbà náà ọlọ́wọ́ ọba ó fi sí ẹ̀múlẹ̀ pé àwọn tí wọ́n jáwọn èèyàn sọ ní wọ́n ti kèfèrí sí mi ní ohun ọlọ́run sọ pé ọba aláàánú ni ní ohun wọ́n ti kèfèrí sí mi ní ohun bí mo fi pa mọ́rẹ́ ohun tí ọlọ́run bá ń sọ <laughs> ẹjọ́ ọba ti lè parẹ́ lórí ikú fúrú pàkọ̀lù bá mú rí àmì rà ìrẹ̀lẹ́ ìjìnlẹ̀ sí ìfẹ́ àdáwà sọ́lọ́wọ́ bá a máa lo ààlà ààlà ààlà láti fi ṣe tàùkìdì ziyada ní tọ́yẹn bá tí ń lé fún báyẹn tó ń wá báyẹn ọwá fún kẹ́kẹ́ tí pé ìsìtà yìí alámọ́pẹ̀ àlá àlìsìtà ìhà àrẹ́bọ́lá bá sọ pé ẹ̀kẹ́ ti kẹgbọ́n tí mo fẹ́ sọ ní dáadáa o ẹ máa ń sọ báyẹn bẹ́kẹ́ ìdọ̀gbọ́ sí àwọn eléyìí نعم ولقد جاءت رسلنا إبراهيم بشرى نعم القريب níbi sóra ilé ìtàkà yìí ọ̀rọ̀ àwọn èèyàn sọ ní ọ̀rọ̀ míì lọ́lọ́wọ́ ọba fẹ́ tọ́ sí ọbẹ̀ sọ díẹ̀ fún wa nípa ànábì yìí Ibrahim afẹ́mọ̀ kan díẹ̀ nípa ànábì Ibrahim àwọn àgbà bẹ̀gbọ́ sọ́dọ̀ lóòtù àlẹ́yìn ọ̀sọ́lọ́sọ̀ sàlá ọlọ́run bá wá fẹ́ sàlàyé fún wa ọlọ́run ni wọ́n lákọ̀ẹ́ كانت رسلنا Ọlọ́ni wọ́lá kọ̀ já àti rúsùlù náà ìdìrọ̀ ìmà. Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn àránṣẹ́ wa, wọ́n wá bá ìbìrọ̀ ìrù bìlìbùṣìrọ̀. Wọ́n mú láàkàìlì, wọ́n wá ìró òdùnú, wọ́n mú wọ́n bá. Wọ́n mú information téèyàn máa ń gbọ́ kínú èèyàn máa ń dùn ọmọ wa bá so ìkàlá níbi òun náà ni rúsùn ìlà àwọn àránṣẹ́ wa so agbọ́dọ̀ gbà wípé táa bá ní àwọn àránṣẹ́ ọlọ́run àwọn ànábí ọlọ́run máa máa jẹ́ ìrànṣẹ́ ọlọ́run àwọn màláíkà wọ́n jẹ́ kí ni oòrùn wọ́n jẹ́ ìrìnṣẹ́ ọlọ́run ẹgbẹ̀rẹ̀ arúṣàtù fàáfẹ́ ọlọ́run bá ní alhamdu ayé alákọ̀ọ́kọ́ náà alhamdulillahi Ọlọ́run ọba ó ní òun lòun dá lòun dá ilẹ̀ ẹlẹ̀ òun sì dúpẹ́ fúnra àwọn ọba yìí lọ́ba tó ṣe wípé ọ̀ṣẹ́ àwọn màláíkà ó ṣe wọ́n ní kí ní òòrùn gbogbo àwọn afáwà lẹ́ panupọ̀ pé àwọn màláíkà ó làwọn tó ìjá yìí ìgbàlẹ̀bí náà àwọn tí a jẹ́ gbogbo àwọn àlẹ́bí ọlọ́run àwọn abá nàìjí bàrá ní mọ̀sánmàrà tẹ́lifíà ìdá àmàlàkà ní sọ̀rọ̀sùrù náà ti bí gbogbo àwọn afáwà lọ́pàánúpọ̀ wípé kí ní àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà àwọn màláíkà wọ́n ni ọ̀sẹ́rì tó tó jẹ́ òòsì ṣùgbọ́n bàbá bá ń lọ dáwákà ní ṣùgbọ́n wa àmà wípé ìrírí ìlú wà nínú ìyẹn nìkan àti ìdíyẹ mọ̀lẹ̀ nínú àti ṣùgbọ́n kan náà sàmì sí ibn abáàsì orí ìjìbìrí ìlú àti nìka ìlú àti ìsọ̀rọ̀ ìlú pé àwọn mẹ́tẹ̀ẹ̀ka ni wọ́n wà sọ àwọn ọ̀rọ̀ mi wà ẹgbẹ́ òṣùpá mẹ́rin lọ

àtàwọn náà wọ́n dẹ̀ wà ní súúrà ọ̀dọ́ ọmọkùnrin súúrà kí náà wá ọ̀dọ́ ọmọkùnrin ṣògbẹ́ súúrà iná wá gbé lọ́dọ̀ Ibrahim àdìsọ̀ ṣùgbàbàtà dọ́dọ̀ lútù súúrà iná gbọ́dọ̀ kí ni ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n ọkùnrin ní bá ọkùnrin ṣe kò díẹ̀ ní ọkùnrin ní alábáwọn bára wọn fà ní wọn ọkùnrin tó tí ọkọ́lọ́mọ́dé kílẹ̀ ọ̀sẹ̀rẹ̀ láyé tàà wà ní ìsìn àwọn alágbára ayé ibi tí wọ́n bá lọ tí wọ́n lọ àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára ayé lórí láǹsọ̀ pàtílíkàlẹ̀ àjíyàmọ̀nà dàbílò ha àwọn súnmọ́ àti alágbára láti sílẹ̀ ayé dáadáa sọ̀rọ̀ ni a máa gbé ayé gbé fún kèfèé kèfèé lọ́wọ́ gbé fún ẹ̀rí òṣìṣẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìlú ìbòjú ẹ̀rọ ní ìròjú bàjẹ́ bàjẹ́ ẹgbẹ́ ó sì ba ayé ẹ̀jẹ̀ ni tó amẹ́ríkà mẹ́jọ sọ wa nù. ìdẹ̀lágbára wa àwọn ẹ̀yẹ́ sì dùn orí pé ìtàwọn lọ́wọ́ òun náà ni pé kọ́kùnrin àtọkùnrin ọmọdé nínú ọmọ ìfẹ́ra sọkọ́lọ̀ máa fún alágbára láti lè rẹ̀ kọ́lá máa jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ so látara bẹ́ẹ̀ ìtàwé lẹ́yìn sí nìyẹn so ọlọ́wọ́ bá rẹ̀ ọwọ́ mú àwọn ṣájẹ́ àwọn màláíkà ní wọ́n lọ tí àwọn yẹn bàbá níbi ọ̀rọ̀ wọn ọ̀dọ́ ni wọ́n lọ ẹgbẹ́ wà bá ti rí àwọn ẹgbẹ́ ah, àwọn ọkùnrin ni fresh one so <laughs> <laughs> àwọn ọkùnrin ni ah so ó jẹ́ kí wọ́n máa kiri pé àwọ̀ ah, ní ni ó bá wọn ní ìtàpọ̀ ní ó sọ̀káwọn màláíkà tó fi ẹgbà wọn ní ojú òṣìṣẹ́ náà lórí ẹ̀bá ọdún ẹgbẹ́ ọmọ wọn ti ẹ̀lọ́dẹ̀ ẹgbẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ so àwọn olùkùnrin wọn náà bá fẹ́gbẹ́ bá débẹ̀ àmà àmà sàwọn ìbẹ̀kọ́lá wà ní ìsinmi àtọ́kì jí ilẹ̀ rọ́sọ̀lù náà à ń fi jẹ́ ìmúlẹ̀ àti súrà tí wọ́n ti gínú tí wọ́n wá ìjábára ìlẹ̀ sọ̀rọ̀ sún jẹ́ súrà iná wá níbi pẹ̀kọ̀kẹ́ ṣùgbọ́n àwọn ẹbí àwọn tẹ́jẹ́ àwọn màláíkà kò sí ọ̀nà tó wọlé gbà wá so àti rí àdísí jìbìrìlù tó wá tó lẹ́wà ní súra ẹnìkan tó wọlé rọ́jùrò ọwọ́ ló lọ́nà àwọn ọmọdé akọ wọn lẹ́kọ̀ọ́ ọjọ́ kan wọn lẹ́kọ̀ọ́ náà ní bíbí pé eléyìí jìbìrìlù ni ọlọ́wà yọ àlìmọ̀ kan ọ̀rọ̀ akọ yẹn lẹ́sìn yìí. ṣé wọ́n gbà náà tó ti bí akọ lórí rúṣùnù náà nínú àwọn tí wọ́n dọkumẹ́ǹtì ìtàálẹ̀ àwọn Yẹ̀húdí àwọn nàṣọ́rọ̀ táwọn náà ní ìwé tẹ́tọkúnmẹ́tì ẹ̀lẹ̀ àwọn sọ wípé málákù méjì ló wá nínú òsìn àwọn afá àdébí wọn málákù méjì lágbàmọ́lẹ́gbẹ́ ni wọ́n sọ fún wa nínú òun ìṣẹ́ fi tọ́lá wọn ni wọ́n ọgbá ìtàn wọ́n ọgbá nǹkan lẹ́nu àmẹ́bí wọn etí wọ́n kàn tí wọ́n rú páwọn lè wọn kọ́ lẹ́lẹ́ báwọn ti lọ àwọn tí wọ́n ìsìláàrù àwọn tí wọ́n á ní pé ọ̀rọ̀ yìí àwọn tí ó gbà tó fi sọ́dọ̀ ànàbí àwọn tí wọ́n gbogbo àwọn tí èmi náà rí tọ́tọ́jú nígbà tí wọ́n ṣe gbèsègbè yọ àmà kọ́lẹ̀lẹ̀ kò tán wá kọ́lẹ̀lẹ̀ ìmìdẹ́tì ti kí ní ẹjẹ́lẹ̀ lọ́rẹ̀pá ti dẹ̀pítì náà wọ́n fẹ́ fọ́ ọmọ lọ́tẹ̀ dẹ̀pítì ó wá di tó bí oṣù kàmọ́sù méjì lọ́wọ́ gbé àwọn òfin ọkùn ẹlẹ́bí mímọ̀ jìdé lọ jáde láì jáde láì jìdé ìjọba tí wọ́n nù màláíkà méjì làwọn sọ pé kí ni ohun àjọ fún wa àtẹnudẹnu tí ìlú adé ń jáde mi jẹnu sọ àwọn ọmọ pé eléyìí olómẹ́rì wá gbé ti ṣe màláíkà méjì wọn kọjá mẹ́ta sọlọ́dọ̀ ìlú sí lọ́lọ́mọ tó mọ́ jámù ni sọ eléyìí ọ sọ pé Kùránì láwọn máa fi chẹ́kì ìjọ ìtí ò bá ti dáńtẹ̀ láwọn sọ pé eléyìí ولقد جاءت رسلنا ولقد جاءت رسلنا Ọlọ́run ní àwọn òjíṣẹ́ wa yìí wọ́n dé wá bá ànábì Ibrahim bìlì búṣìrọ̀ wọ́n mú ròdù wá. Kápọ̀ òwe kí ni ròdù tí wọ́n mú wá? Àwọn kan wọ́n fẹ́ sọ wípé ẹyọ kan ni ròdù náà yẹn. Ṣùgbọ́n àgbàgbà wípé méjì ni róòdù náà yẹn. Ọ̀dà ọ̀rọ̀ ọ́nìbìnì búṣìrọ̀ ọ̀nà sọ fún ìróòdù náà. Wọ́n yẹ bẹ́ẹ̀ wọ́n yẹ bẹ́ẹ̀ tí róòdù bá di méjì wọn ní sọ pé búṣìrọ̀ yà rẹ̀ búṣìrọ̀ náà wọ́n gbé. Ìróòdù náà wọ́n gbé. Ọlọ́jọ́ ọlọ́wọ́ náà ni. Sọ búṣìrọ̀ náà ni. Sọ ọ̀rọ̀ jẹ́ pé àwọn tó pè ní náà alákọ̀ọ́kọ́ tí wọ́n mú táàbọ̀ wà ká níwájú òun náà rí pé anábì Ibrahim yóò bí ìsẹ̀háàkì ìsẹ̀háàkì náà yóò sì tó padà wá bí yàhó ìlódùnú ńlá ní ọlágbà àìbọ̀ tó ti wọ́n ọmọ tipẹ́tipẹ́ tó ti dàgbà alágbà kan yányán tó wà éèjì pé ó ti dàgbà alágbà kan òun ọkùnrin sì lè bímọ torí pé ìgbàgbàlagbà rẹ náà òun náà ló fi bí kíni ọ Ismail ẹni Ismail akàlẹ̀ yọ yí pé bẹ́ẹ̀ Ismail ojú kíni ọ ojú kíni ọ ìfẹ́ àkìlọ ojú ìfẹ́ àkìlọ tó ẹni sílẹ̀ pẹ̀lú ọbí ìgbà àtàfíìyẹ sọ ẹni tó yọ ó yà wọ́n lẹ́gbàá náà wọ́n yí gbóbi ó tún fẹ́yàwó lẹ́yìn ìgbà náà ọdún bí máa wọ́n ṣe ti Ismail àti Isaac nìkan lórí ó fẹ́yàwó ọdún bí máa ìyàwó mẹ́rin oní àrẹ́bí Ibrahim <laughs> ó

tí ó tí ẹ ti lágbára ọlọ́ba tí ni yóò fi mà so yóò tún ní ọlọ́ba ní ẹ̀mọ́ wa ìlọ́tún tọ́rọ bá mú wá yẹn ọtún wa lágbára wípé yóò fi mà tó bá bí ma ọmọ yẹn ló tún wá dẹ́gbẹ̀ lágbà yóò tún wá bí ma ìgbé orí òdún ní ẹgbẹ́ tó ti lágbára ní wípé tí wọ́n bí ìsì àkìlójú yìí ìsì àkìlójú wa bí ma lójú yìí kẹ́rẹ̀ lójú yìí tó bọ́ọ̀dọ̀ fẹ́ bí lọ lójú èèyàn ah, ọlọ́run sàbẹ̀rẹ̀ inú nǹkan tó jẹ́ dáadáa láyé ọlọ́run fún ìran kan bẹ̀ ẹgbẹ́ olùgbọ́lọ́dọ̀ ọlọ́run àdédọ́ so tọ́lá ọba mọ ìró òdùnú yẹn ọlọ́run bá mú gẹ́gẹ́ ní ohun wa bá lónìí ẹlẹ́ẹ̀kejì òun ni wípé káwọn àfáà wá sọ pé ìlú òdúnlé ẹ̀ náà lè wà bí tó gbé ọ̀rọ̀ ká fún àkàwájú náà ní pé a ka ọ̀rọ̀ lútù àtọ́jẹ́ wípé wọ́n fẹ́ lọ pa àwọn èèyàn lútù rẹ̀ ìró òdúnlé ni wọ́n fẹ́ lọ pa èèyàn rẹ̀ fún òní ó ti jẹ́ gidi ìró òdúnlé ìtọ́jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òun náà ni pé àwọn èèyàn yìí àti ọjọ́ oṣù abẹ́ẹ̀kọ́ ni àwọn tó bá dín ṣe tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ lórílẹ̀ tí wọ́n ti insist pé nǹkan afẹ́ máa ṣe lọ lórílẹ̀ ní àwọn òní kò bẹ́ tọ́rọ wọn ò dé sọ wípé ọgbọ́dá abẹ́ dá sí ni kẹ́yìn tẹ́ ẹ̀dẹ̀fẹ́ tẹ̀sì lórílẹ̀ tẹ́fẹ́ gbé gbèsè ayé lórílẹ̀ tí wọ́n jẹ́ títí náà wà fún yín tọ́lọ́ ọba bàbá yín mú wọn kú òun bẹ́ẹ̀ yóò tún abẹ́ sí lónìí àti parí oṣù wọn. Ọlọ́run tó mú rárí oṣù nù kò ọ̀pá lútù rẹ̀. Àwọn tó ti dáadáa bẹ̀ kọ̀ pa wọ́n rẹ̀ ọlọ́run là kú bẹ́. Ìwọ́n làwọn kú bẹ́ àwọn ilé ìlọrin sọ pé ọlọ́pàá tó tún lè gbọ́ mọ́. Ṣé kó wá fi wọ́n rẹ̀ àwọn tí ò lè gbọ́ mọ́? Kí lútù ọlọ́wọ́ wá ibé ẹwọ pẹ̀lú ọlọ́pàá àwọn èèyàn rẹ̀ ìmòlútù kú lọ́dọ̀ wọn nípa bẹ̀rẹ̀ rẹ̀ lọ́nà ṣùgbọ́n ìṣẹ́ so àwọn afá kan tọ́gbé kí ní ohun ara ìró tó wọ́n kẹgbẹ́ méjèèjì wà lọ́dọ̀ wọn tó bá àwọn orí pé ọ̀rọ̀ àbdìnà sáàbẹ̀kẹ́ orí kí ní ọ̀rọ̀ ìró tó wọ́n agbẹ́ gbogbo ọlọ́dún méjèèjì tó mú wa sóyé ní ti báyìí fún ànábì àtúntẹ̀sọ méjèèjì ẹ̀ náà wọ́n náà lágbàbù lórí pé kílò ṣéèjì ẹ o ní ó wà bíbí ọ́pùtùkálù balamu ní gbogbo ẹ̀díbẹ̀ tí ó ti ọwọ́ abẹ́kágbà pé kílò gbogbo olóòrùn so kọlù ìgbà tí wọ́n dé wọ́n ní sàlámà wọ́n sálámà sọ́rọ̀ ní ìrọ̀ yìí ìṣẹ́ kọ́kọ́ sọ fún àdáfíìlẹ̀ yìí kẹ́bẹ̀ ọmọ sọ fún ọ̀rọ̀ Àyábì Ibrahim náà wá sọ pé kọ́ọ̀lọ̀ sàlámà ṣùgbọ́n kìrá àkànbẹ̀ òun ni Amza kan. Tàbá sọ̀rọ̀ Amza, òun ni kọ́ọ̀lọ̀ sàbí kọ̀láwọ̀ òun ni kìsáríkà abúlé àríkì àti gírí amẹ́rẹ̀ẹ̀rin in tí wọ́n kà ní pé kọ́ọ́lá sí kọ́ọ́lá sí ọ̀rọ̀ pé kọ́ọ́lá sí lọ àwọn afára ọjọ́gbọ́n àrí pé kó takúra wọn ara lásù lágbàáwá tí wọ́n rí báwọn ọ̀takúra wọn tí wọ́n bá ní ìlú nǹkan tó lẹ́tọ̀ ni wọ́n pè ní sílù tí wọ́n bá tún wọ́n sọ pé àláàlù nǹkan tó lẹ́tọ̀ náà nìyẹn tí wọ́n bá ní hírímù nǹkan tó jẹ́ gíní tó jẹ́ ilé ìwọ̀ ní jẹ́ tí wọ́n bá tún wọ́n sọ pé kíní ọ àrọ́mù nǹkan tó jẹ́ ìwọ̀ ní jẹ́ so sílùmù sàlàmù ọ̀dà قالوا سلاما قالوا lẹ́yìn wá gbà náà òun ló wá di wípé ọ̀rọ̀ salam sọ àwọn sọ wípé salamu ìta alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ rí ní jáde náà ní wípé ìgbọ̀rẹ́ lè gbà sóró alimọ́lìyànjú ẹ̀rí sáàmì so alákọ̀ọ́kọ́ ọ̀nà ní wípé àrí wípé àwọn tó jẹ́ wípé ó ṣáájú lọ kíkí ẹ̀rí pé táà fẹ́ kíra wa ó bẹ̀ láti kí ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh so kíkí ẹ̀bù wa láti mọ̀ bẹ́ẹ̀ àwọn amágbàgbé tó kéré jù ní kí ni ó assalamu alaikum wa ó náà lá máa gbà wọlé ṣùgbọ́n a sọ wípé ìgbà tí ó bẹ̀rẹ̀ wá kíkí bẹ̀rẹ̀ wá wípé ẹ̀sìn ó máa ń develop sí ìgbà tí kíkí bẹ̀rẹ̀ wá kíkí ní kí ni ọ sàlámà tàbí kí ni ó sàlámù so kíkí kí ni ẹ ti bẹ̀rẹ̀ onígbéwàmù so kíkí yẹn òun ni wọ́n fi wá kí è ṣùgbọ́n sàlámù ó lágbára ju kí ni lọ o sàlámù lọ sàlámù kò ní títí tó ẹgbẹ́ kí ni ó bẹ̀rẹ̀ wá torí pé kí ni ó lédè lárúbáwá sọ̀rọ̀ ìta sọ náà ni pé nàṣàlìmọ̀ àlẹ́ ìka sàlámù ìta sọ Nùsọ́lùmínú àlẹ́yíká nínú sàlámà, àwọn sálámà sí ọ. So, jùmlá tó fi ìlíyà. Owó agbẹ́ sàlámùn àlẹ́yíkú. Sàlámùn nínú àlẹ́yíkú. À ń ṣe sálámà jọ, à ń wá ọ̀nà fún ọ, dáadáa fún ọ. Ọ̀là kọ máa jẹ́ tìsí òun a máa ní túnlátù kí ní ọ jùmlátù alìsíyà jùmlátù sí àdẹ́ ju jùmlátù kí ní lọ fìdíà láti sí àti jùmlátù fìdíà lọ kọbárù tí ẹ̀ ó lè di jùmlátù fìdíà kọbárù mú gànà ó lè di jùmlọ ó gbẹ̀mí àbí <laughs> so òun ni ìpìlẹ̀ òun dẹ̀ ní ìyàdúlò alásùbúùtì sọ wà ní stikra owó dúró gbẹngbẹng ní kí bá ti mú jùmlá kí bá mú kí ni ọ jùmlá tó mú kí ni ọ ìsìnyíyà wa lẹ́nu ìjẹ́ pọ́pọ́ lọ́nà ẹ̀rẹ́ dáhùn sí gbogbo ẹ̀pìlìkànú tí a yẹ tẹ̀lé ẹ̀mẹ́jẹ̀ ìdààmú àwọn èèyàn àwọn ọ̀gá wọ̀rọ̀ bọ́ sí ó gbé mi kálẹ̀ kan àwọn ọ̀gá bọ́ọ̀lù ti gbé mi ìrẹ́ gọ́ọ̀rọ̀ ọkọ̀ ìgbọ́mọ̀ yẹ pé technicality ó ti pọ̀ ju àwọn ọ̀rọ̀ wà wà ní ọmọ pé ah àwọn tí wọ́n ló kíláàsì báyìí ẹ̀dá ọ̀ṣù ẹmọ́sùn tó lè jẹ́ ọ̀pọ̀ jù. tó ọgbàgbẹ̀ jùmọ́tù ọgbàgbẹ̀ jùmọ́tù ìsìlẹ́yà ojú jùmọ́tù òkèlè fìdí àlọ́dà àwọn tó ń gbé àwọn ní kèrè báwọn yọra láwọn alẹ́mọ̀sára gbé kéré ọgbẹ̀ jùmọ́tù jùmọ́tù fìdí à so wọ́n dẹ̀ gbàgbé èso ó dá àjù kí ni ẹ̀yìn náà gbàgbé ìsìlẹ́yà ojú kí ni lọ́rùn fìdí ọdún nǹkan tí pẹ̀pẹ́ fi ilé àti dúó sójú kan ti ẹ̀ tí n bá ní pé dé alásùn ló jókòó iṣẹ́ tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi yìí tí ọ̀tọ́ bá tún yá màá tún lè bí pé kí ni okun tù mọ́ nà ó ẹ̀jẹ̀ máa lọ pé ánàjà àrísò mọ́ jẹ́ ẹni tó jókòó wọ́n gbà pé ó lè máa jẹ́ pé mo jẹ́ ẹni tí máa jókòó tẹ́gbẹ́ ìjókòó mo máa ń jókòó mo ń jókòó yẹn màá fi ju ọlọ́la ẹ̀ mo máa ń fẹ́ mo máa ń jókòó títí tó ní sí sọ agilisu ó lò lọ́dọ̀ tẹ̀lé o ti jókòó tẹ̀lé yìí náà sábà jókòó ni ó ní agilisu gbogbo yóò ní sinmi àyín jù lábẹ́ anẹ̀jẹ́ alìsùnmù náà ìdí mo máa ń jókòó sí sọ pé eléyìí ṣe kí ni ó ń lọ bá mo ti sọ pé kí ló bá tún wá lọ́la ó tún bá mi ní sí máa rẹ kí ni ó kí ni ó ṣe é ṣe báwọn. wọ́n fọ́ ó kílẹ̀ báwọn ní sinmi àyín ìgbẹ́ àdìsíkúlátú ó jẹ́ kí ni ó lábúdọ́ wà máa lábúdọ́ kọbárù jẹjọ́ jẹ́ jùmúlátù kiri sínú jùmúlátù kiri àtìsíkú tàbá tún túmọ̀ ẹdúgbogbo túmọ̀ ẹlẹ́ ó gbé tí náà lóògbé tó ó jùlọ àdé òjùlọ ìtọ́wọ̀ àwọn ọmọ alọ́nà méjì ní ìgbìmí kan ó mú wá ní kí ni ó ẹ̀nà sọ fún àwípé sísálámà ànábì Ibrahim wọ́n yóò dá pé ìyẹn ni sálámà sàlámà ìyẹn tẹ́lẹ̀ sálámà kí ni ó sàlámù sálámà dàmẹ́bí Ibrahim ẹ ètò ìwọ́lọ́wọ́dá jù méjèèjì sàlámù òun lọ́dá jù kí ni ó sàlámù wọ́n ni wọ́n ìdáhù jí tún bìtẹ̀ ìjàtẹ̀ fàájú yẹ àtànà pé ìṣàwọn àdábí ọlọ́ni sọ ọlọ́tẹ̀lẹ̀ mẹ́rin so àwọn màláíkà wọ́n ló pé ibi tẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wá abẹ́ẹ̀kọ́ ni ọ̀tọ́ náà wọ́n pé ẹwọ́n fẹ́ tẹ́tì ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ ni ẹbí àwọn fẹ́ tẹ́tì kí ni ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ náà wọ́n sọ pé kí ni ọ òun wá lọ pé gọ́ọ̀lọ̀ sọ̀lá ọwọ́ á lo ètò jẹ́ pé kí ni ọ sọ̀dà jù Ìgbàgbé orí bí tí máa ti tó náà lè fi mi parí ọ̀rọ̀ mi ti pọ̀ jẹ́ ìgbẹ̀sùn máa tí ọ̀rọ̀ kan sọ pé rà mí ẹgbẹ́ ìṣẹ́ tó wé tí wà fi tó ẹni tó lẹ́yìn tó ọlọ́wà ní wípé àwọn táwọn wá jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ ọba tó ti wá fún wa léyìí tó dáa jù ọba alẹ́gbẹ́gbẹ́ ní ọrọ̀ ọba wa fi nǹkan kún sàlámù ìlú náà ó tún wá bá wa fi

ẹ̀sìn tí wọ́n wá parí gbogbo ẹ̀ tó tó máa sọ pé sàlámùn wọ́n wé jẹ́ sàlámùn yẹn ni pé sàlámùn kámìlùn táàpùn ah! sálámà ọlà tó pé gányányá olótúmọ̀ ìrọ̀rùn gbẹ̀gbẹ̀mọ́nà kí àríwá ọba àmàbọ́ tí ẹgbẹ́ ní àbí ìlú káàmì ọ̀nà tó pé gbogbo ẹgbẹ́ lẹ́rọ yìí kan ọ̀nà fìràmà tí ó bá ti wá fi álìfù aláàmù sí orí pé gbogbo sálámà ìyàdúlò aláṣòwò gbogbo jẹ́ bá lè pè ní sálámà láyé pátá yẹn yà àbẹ̀yìn tó rádà tó lè jì ìtọ́lọ̀bá fún wa kẹ́ pé ìtọ́lọ̀bá fára ó má pẹ̀bí ìrẹ̀ ọlọ́ọ̀bá tí wá lọ́gà dáadó alẹ́àkìrúnà alẹ́àwọ̀pàá àwọn alákẹ́yìndì tàbí àwọn ìgbékí ni ó akẹ́yìndì bẹ́ẹ̀ ni wọ́n ní oòrùn sísọ pé àwọn alákẹ́yìndì àwọn alábàbà afẹ́lẹ́kì ni ó sọ́lọ́tàrà bẹ́ẹ̀ pọ̀lọ̀pọ̀ kí ẹ̀ta ní ìdìrà sọ wọ́n ti sọ pé à ẹwọ́ èmi ti mọ́ kí ó bá jẹwà jẹwà ìrọ̀ sàlámù sí ọ̀dọ̀ Ibrahim lẹ́nu fẹ́ máa lò bàbá ti bẹ́ẹ̀ wọ́n ti sọ ìgbọ́ máa lò tí wá lọ́dọ̀ wá ń bí ìdè tó kẹ́lẹ́ jù ní kíni ọ àṣàlámù aláìkùn tó bá ní wá fẹ́ fi kún ní kíni ọ àṣàlámù aláìkùn wa rahmatullah tó bá ní wá fẹ́ báwo ti máa sálámà láti máa rí sálámà àti wàá bí ó ti gbọ́dọ̀ jẹ́ ní títí ní ẹ. A gbọ́dọ̀ jẹ́ kí sálámà wa ká sọ wípé ẹyọ kan péré òun náà ni ó fẹ́ jẹ́ nǹkan tó jẹ́ wípé a fẹ́ sálámà lórí. So, wọ́n ní kan nínú àwọn ọ̀ṣun àti káfẹ́ rẹ̀ lónìí, òun náà ni ẹ̀. So, mọ̀kànfẹ́ ojú tó wà nígbàtí ìsìn ìlú tó wà, ṣùgbọ́n máa sàlàyé ẹ̀ fún wa ó náà ní pé ìkan nínú àwọn èèyàn kan tó wá láti Yemen ó wá ó wá bá eh, abúlábínà Abbas wọ́n bá abúlábínà Abbas sọ bàbá wá bá abúlábínà Abbas ó wá wọlé ti abúlábínà Abbas nígbà tó wọlé ti abúlábínà Abbas ó wá sọ pé assalamu alaikum wa rahmatullahi wàbàràkáàtùhù tẹ́kíníkà ọjọ́ abẹ́ ìfìyàpò wà tẹ́kíníkà wà tẹ́kíníkà wà tẹ́kíníkà bàbá gẹ̀fẹ̀rọ́tù wà tẹ́kíníkà yẹgíníkà ibn abbas ní pé sálámà ó parí níbi wàbàràkáàtùhù wà tẹ́kíníkà yẹgíníkà Wọ́n wọ́n lójú rẹ̀ yíba bá àti orí fọ́ ní ọjọ́ náà nígbà náà ṣùgbọ́n ojú ẹ̀ pọ̀ ní ìgbẹ̀yìn ayé so wọ́n mẹ́lẹ̀ wọ́n ní sáà nìyẹn wọ́n lára yemen ni wọ́n ló wá bá so ara yemen tó wá bá yẹ oníwọ́n sára náà bá yẹ wọ́n sára ìbọn ìpínlẹ̀ so ẹ má máa fi nǹkan tí ò ṣe fi kú nǹkan ẹ mẹ́jọ ẹ máa fi kú so nígbà bẹ́ẹ̀ a máa sára ìfún wa so ọ̀rọ̀ mi fẹ́ ká tó sọ náà ní pé ká fẹ́ sálámà tí ó fi ìmúra rẹ̀ tó wọ́n láwọ́ ara. Tó a máa sọ ẹrẹ fún wa ní ọ̀nà tó gbájẹ̀ tó láti po Sọ́lọ́ bá fún wa ní àgbáyé ọ̀rọ̀ rẹ̀. Sọ̀rọ̀ tí a máa dúró lè fi ráyà rẹ̀ láti máa bọ̀ sí níbẹ̀. Ìta agbẹ́kọ̀ọ́ fi sọ láǹfààní. Ọ̀rọ̀ yóò wọ́n fún wa. Subhanahu wa ta'ala wa bihamdihi. Shana Allah ila ila an astaghfiruka wa kí ni ó jẹ́ sọ̀rọ̀ àti tẹ̀sí ẹ̀ àtọ́jọ́ pé èyí kan fún mi látọ̀ ní àbá àti ilé fún àmì tí wọ́n ní fẹ́ràn sí ìlú sàlàyé fún mi kìí ìpé ọ̀rọ̀ sálámù orí ọdíkẹ́lẹ̀ ojú ọ̀rọ̀. Ṣe àkíni sọ́lẹ̀ yìí? Ní ìkẹ̀ yíyà. Ṣé lórí sálámù lórí àbíkẹ̀ yíyà? Kẹ̀ yíyà tó wà máa ti rọ́sù. Àjẹ́rò rẹ̀, àwọn àjẹ́ ìgbìyànjú lọ́la àfáà wa àgbà so ọ̀rẹ́ ni pítà bá ń jámù àgbọ̀dọ̀ pé jámù ní méjì fún lábáwá ní méjì fún so kí ló ní mo ta ní fún tó tó wá ní jámù ìpìlẹ̀ ní pé jámù ó kọjọ jámù ọ̀bẹ̀ láti lè kàn sókè bẹ̀bí jámù nígbà míì ó jẹ́ pé èèyàn méjì náà gbèrò ìgbàlérò pẹ̀lú àwọn ààrẹ rí káàkiri sọ pé ni wọ́n gbàlérò áflù tó kọ́kọ́ ní pé jámù ló wá ọ̀rọ̀ pé jámù ló wá mo fi díẹ̀ mú lẹ́rù pé ẹ̀rí ẹ̀rí ti báyìí jámù yẹn ni àwọn àfáà gbàgbé jìbìlì wà nù wọ́n jẹ́ pọ̀ jù báyẹn lọ ẹ̀rí ẹ̀rí ti bẹ̀rẹ̀ àwọn ayé àwọn akẹ́kọ̀ọ́ wá àwọn tí ni wọ́n so bí ó jẹba wo bí àwọn sígá ní wọ́n ní kùránì ìpínlẹ̀ ah, Ó fẹ́ ìjẹ̀ nígbàtà bá rí pa rẹ̀ rí lásọ wípé jámù bí òun méjì ọkùnrin. Ọkùnrin pẹ́pẹ́ ìjẹ̀ ìdáyé òun máa bá ní. Ẹni àmọ́ra. Wọ́n ní wà báyìí.

ìkan tó fi ilẹ̀ kàáyé lè fún pàtàkì tó tó bá lò bí i ẹ̀sùn nílé kéwú tó wá jáde tó ti mọ kéwú yẹn dáadáa tó bá bẹ̀rẹ̀ sí fẹ́ máa kọ tí a kọ́dà tí àtàwọn tó dájú lọ tó ń lo bí i ẹ̀sùn tó lè kọ́ ọ̀rọ̀ lè kọ́ gbogbo ẹ̀ láàrin sáàkì ọ̀sùn 那合同搬家，但是要我们来干，不可能租了那么长我们来干。有时候来负责营业，就是经理，就是讲那个，去去维护销售，就是干这个的。嗯，而且是，这些，很多些平台，现在，微信，那个被替换完，就是网络代商。那么好，那么好。

Ìyẹn ẹlẹ́ẹ̀kejì nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ èso Nàìjíríà àti Nàìjíríà pé ó ní ìgbàlódé àmú. Ìwọlé tó sọ̀rọ̀ pé tífà ni pé tífà. Nàìjíríà. Nàìjíríà bẹ̀rẹ̀ lọ. Nàìjíríà ti ní ti pẹ̀lú àmú. Márífà ló máa ń kẹ̀sì pẹ̀lú àmú. Ẹ̀dùpẹ́ ẹ̀dùpẹ́ ló ti wá ní tó. Tó pé ọ̀rọ̀ ẹ̀yẹ́ tó dà Ọ̀rẹ́ ẹjọ́kùn ẹjọ́kùn lè yá. Ẹjọ́kùn ẹjọ́kùn fún orí ní ilé. Ọ̀kẹ́ bẹ́ àdínẹ́kẹ́wọ́ fún kí sì yá kìrì náfi. Alẹ́síwá lẹ́kẹ́ tẹ́ fẹ́ lẹ́kẹ́ àbúbá wà nínú sí yá kù náfi àríwá túnmà ògbó. Now. Bárakàlá mi. lágbèrè yóò lẹ́gbẹ̀ẹ́ bá rẹ̀ ní pé bòdìdá ìlàfíẹ̀ gbogbo ìgbà ló ti wá ọ̀rẹ́ tí lágbèrè yẹn ọmọ tó ti bòdìdá ìlàfíẹ̀ bó ti máa ti wá ẹ̀yà sọ pé ṣé ẹ̀rí wà lórí wípé kéèyàn máa ka àlọ́run àìní aládé kí ṣe wà ṣe ẹ̀tọ́ àwọn nígbà ṣáájú bẹ̀rẹ̀ sí kéèyàn tó sálámà. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ láti tẹ̀sídé àwọn tí wọ́n ìgbẹ́rẹ̀ wọ́n fẹ́ jẹ ọmọ nǹkan tọ́wà ń bí ìrẹ́lẹ́ kí máa dáhùn ẹgbẹ́rẹ́ bí rọ̀bá ń sọ̀rọ̀ àbá tó dáhùn àwọn obìnrin tó mẹ́ra ìjọba tó fẹ́ jẹ ọmọ nǹkan tí ó dárí ní kọ́nẹ́ṣẹ̀ yẹn tí wọ́n sọ láti tẹ̀sídé òun náà rí pé àdísì tó wá ń bẹ̀ kò lálàáfíà ọ̀nà tó dẹ̀gbà lálàáfíà àwọn àfáà ti ṣẹ́ lórí àdísì mẹ́rin òun àlàmọ́ náà àsọ̀híhù àdísì lálàáfíà sọ̀híhù lè gẹ́rì yìí àlẹ́áfíàrò àlẹ́áfíàrò lè gẹ́rì yìí tó dọ̀ ìfù tí dọ̀ ìfù bá kúnra wọn lọ́wọ́ òun ni ó di kí ni ọ gbogbo àwọn àfáà tó fẹ́ sọ pé sọ̀láṣì tẹ̀sídì ìdá ibi tó jẹ́ lásán ọ̀yẹn náà ní agbègbè lọ pé gbogbo àwọn àjọ ìfún yẹn mọ́ra ni ẹlẹ́ẹ̀kejì náà ní sọ̀láṣì tẹ̀sídì kankan ló ń jẹ́ bẹ́ẹ̀ káyọ̀ ní bá a mọ́ kí àbájọ́ wà lórí Ìgbàwọ̀lá láìláàlá aláwọ̀gbọ́ra, yọ́ wá ṣe 15, tó bá tó rùkú, lọ́dún ṣe 15, tó wá ṣe 15, kò sí ìrùn kàkà kí máa wá lọ́nà àràbí ìgbà tó yà ń tẹ́ mọ́ta ìbáhùn sí iná òun kàrà náà nìyí. So, ó yà rárá bẹ́ẹ̀. Ó dára bẹ́ẹ̀, kò sí ọ̀gá a lè sọ́kọ́ àrẹ tàbí ti ẹ̀sí nìkan. Àdísì ń jáde mọ́ sí àdísì náà ní pé àárín nǹkan a lè ti lè kí ni ó dá a lè fi wé. Àwọn èèyàn tó wá fẹnu pàdísì yẹn, kí ni àwọn ó tún wá mọ́rọ̀ kan wá ọ̀rọ̀ fún aburú jù ní pé ẹ ti bá ń ṣe ní ẹ̀kan lọ́dún yóò máa kábàámọ̀ kékeré ní wọn máa ṣe ní oṣooṣù ẹni bá ń ṣe lóṣooṣù yóò kábàámọ̀ kékeré ní wọn máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ẹni bá ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ yóò kábàámọ̀ sọ̀rọ̀bà ni àwọn ìgbà àwọn ẹ̀gẹ̀ ti ṣe lẹ́yìn ọ̀rọ̀ dáadé ẹjọ́ lọ wọ́n ti gẹ́ ní àbájá àgbẹ̀ àrífẹ́ ti dé tẹ́lẹ̀ ìgbọ́jẹ̀ ẹ̀yà tó wá ìgbà níjẹ̀lẹ́ ìwọ̀n ní mọ̀dára ẹ̀ láàmù gbogbo ọ̀nà bí ẹ̀rọ gbà kan wọlé kò sí gbà wọlé kọ́dà rẹ̀ nínú àwọn afárá tí wọ́n mọ̀ nípa àdísì ẹ̀kọ́ wọn sọ wípé ó sì wọ átàlú lè gẹ̀rì tó dájú láti wájú átàlú lè gẹ̀rì wà láwọn sábà pọ̀ bẹ̀ tó orí láti wá díẹ̀ dáadáa sílẹ̀ fáwọn onímọ̀ àmájẹ́ nàìjíríà sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́dì wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nípa pé wọ́n ní kí àdífìdì ìwọ́lẹ̀ ìgbàtọ́nà bá bẹ́ adámọ̀ tó ní kí ọlọ́ọ̀bá àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka ọ̀rọ̀ sálámà ti ṣẹlẹ̀ wọ́n sálámà sí àwọn màláìka ọ̀rọ̀ sálámà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run ọgbọ́n sọ fún pé adámọ̀ pé eléyìí kí kí tí àwọn àfihàn àrọmọdọ́mà rẹ̀ ṣọ́mọ̀ nínú tako ọ̀tọ́ ìrìnjú nínú ìwáyà yẹn pẹ̀lẹ́ pé sàrámà àlékún ọmọ mẹ́sì oríyẹ́ sàrámà àlékún ọmọ tó yà máa ká ẹ̀rẹ́ àwọn àlékún oríyẹ́ pé sàrámà ẹni tí ìjọba tó wà nílẹ̀ láàrin ìjọ tó lé wọ́n sálámà ni wọ́n tó fẹ́ kọ́ yí sálámà ni wọ́n tó wá fẹ́ sálámà nǹkan máa bá àmọ́ nú gbogbo ojú mọ́tọ́ lẹ́ẹ̀kan àgbẹ́bì kankan bá fẹ́ sálámà sí gbọ́nmọ́ fẹ́ lo mẹ́tẹ̀ àtàfẹ́ òkèmọ́ lọ́pàá lọ́pàá àtàwọn àríkù àtàwọn àríkù àwọn mùsùlùmá àtàwọn àríkù àwọn mùsùlùmá ni á sọ pọ̀jẹ̀lẹ̀ nínú <laughs> ẹyọkan náà ni màá lọ ẹyọkan ni ó tẹ̀lẹ̀ ni bẹ̀rẹ̀ olówà ọlọ́rẹ̀wé làwọn àrọmọdọ́ máa rẹ̀ ó máa sálámà lọ́wọ́ láti fánà bí ìgbọ̀ ìrùn tó bá ń ké ẹyọkan náà ó ti jẹ́ kí ni àtúnṣọ lẹ́ẹ̀kan pé a nínú lẹ́kẹ́lá ṣe. Tànẹ́bì Ibrahim náà lè lọ́dọ̀ tí wọn wọn a máa lo sàbáàmù adẹ̀mọ́lú kí ni ó ṣe mú lé sí kíra àwọn jẹ́ nílò àwọn láwọ̀ ló kí ni mú sàlámà ní kí ni ó onílára pé àṣílímù àlékò tó káfẹ́ àgbàlá tó ní àdù ẹgbẹ́ ẹgbẹ́ nígbàdà mi rẹ̀ yìí tó káfẹ́ láti mẹ́kẹ́ jù tó rọ̀bọ̀ kílẹ̀ wọ́n lẹ́nìkan wípé ìrìn àjò tí ọba ti mú wà lálọ́ mọ́wùn lè já ààwẹ̀ ọ̀tẹ́ ni ó sọ òṣìṣẹ́ ọ̀rọ̀ bí àwọn àfáà ti mọ́ ń sọ òun náà ní pé ìrìn àjò ìrìn àjò sábà ti lè pè ní bọ́ọ̀lá tí wọ́n mọ ìrìn àjò kìí sí mẹ́ẹ̀lì láti mọ́rin àjò ìta àti mọ́rin àjò ni wọ́n pè ní àlẹ̀ òfurufú orúfù kí lá ń pè ní orúfù oláàmì ní pé gbogbo èèyàn ló ti máa pé tó ọba ti dé ẹ̀ka àbọ̀ sọ́kò òjèpo ìrànkan ọ̀tẹ́lẹ̀ kò ní lọ sán gbogbo ọmọ ọjọ́ pé sọ́kò òjèpo <laughs> so ìta bá lè máa gbé ìrìn àjò ní kọ́dà ìwà wọ́n lọ pé ẹ̀rọ amú nǹkan bọ̀ ààrẹ ẹ̀rọ ni mi tí ó gba kí ní ẹ̀sìn wà lẹ́yà tí wọ́n mọ̀ pé ìrìn àjò ní mi sí wọ́n lọ gbọ́ mọ̀ nǹkan tó wá wà bẹ́ẹ̀ nígbé tí ò yẹ ni ẹlò fi sọ báyẹ̀ ní wípé ìtọ́lá ọba fi sọ wípé ìrìn àjò asílù ìrìn àjò lọ́lọ́wọ́ bá wù ké owó tó bẹ́ sọ pọ̀ mọ́rí àjò tí ọ̀fẹ́ rìn àjò mọ́ asílù ìrìn àjò òun ni wípé a máa rí ìrìn àmì onígbòdì sílẹ̀ rẹ̀ olùkọ́ bá wù ké kò níbi ó ti wá lẹ̀ lọ́dún sọ́gbọ́n òkú dọ̀rọ̀ fún èèyàn lè lọ ọ̀yọ́ tó jẹ́ wípé ọ̀yọ́ yẹn ọ̀lù tí ní ara fún àwọn àtẹ́mà àti tó dé tọba tó gbé mọ́tò dání tí wọ́n bẹ̀rẹ̀ sí ara lọ sí ẹgbẹ́ nígbà lójú ọ̀nà tó wá mẹkáníkì sí lẹ́jọ́ tó dé tó ọ̀yọ́ tó dé àìmọ́tò ẹ̀ta kú ọ̀wá òjò ọmọ ti mọ́tò wá ọ̀rẹ́ ó sì mọ̀ pé rí àjò yẹn ìrìn àjò ní àwọn kẹ́tọ́ lè tẹ̀lẹ̀ sí ọlọ́nà ò lè sọ pé ìkẹ́tọ́ lè tẹ̀lẹ̀ sí ọlọ́nà nìyí

tọmọbìnrin àjò tó mọ̀ gbọ́ lè gba rẹ̀ pẹ̀sí wàhálà bẹ̀tí ni rábá ti wà òtò nígbà ààrẹ ó tún mọ̀ gba tẹ́gbẹ́tí ojúṣe zúlùmù sí bọ́dì rẹ̀ zúlùmù lè rẹ̀ sí bọ́dì rẹ̀ ní láti wà zúlùmù lè rẹ̀ zúlùmù sí bọ́dì rẹ̀ sọ ìgbẹ́ tí ọ̀dà ni sọlọ́dọ̀ra bẹ́ẹ̀ àbọ̀rọ̀ sọ gba àwọn kan yìí ìbẹ̀rẹ̀ tí wọ́n tún bẹ̀rẹ̀ ọ̀nà mi ń pé ayàtàkà lónìí wà á kọ́ fa ìlú kí láyé tó tó wá jẹ́ wípé àsọ́yí àtúyì tó fi wá jẹ́ pé akọ̀dá sí òsì ìlú jẹ́ ìkáwọ̀ máa tàlàyé lẹ́yìn wípé àwọn tó bá ti pàtàkì tó fẹ́ máa ní díẹ̀ díẹ̀ ní àwọn fẹ́ sàlàyé ọmọ àwọn kábà sàlàyé tó wá fẹ́ ní ìbáwà sọ di kíláàsì pé àgbàfẹ́ àwọn àfá ìgbàmfẹ́jì tí wọ́n ti máa àwọn àrẹ àwọn ìgbòdì lórí ẹ̀nà dada ṣùgbọ́n pọ́sílù ìgbà tọ́pìkì wà gẹ́gẹ́ ìwé tó wà lára ní àwọn òṣù tọ́pìkì yìí rẹ̀ tọ́pìkì bẹ́ẹ̀ wòlì òṣù ìgbà ìwọ́n ìwé àwọn àwọn òṣù tọ́pìkì yìí rẹ̀ wọ́n láti mo fẹ́ sí wọn náà ojú alẹ́ ìyá ọ̀rọ̀ bí àtẹ́lẹ̀ ọjà kọ́ ni mo sọ ohun ìyá ọ̀rọ̀ bí àtẹ́lẹ̀ ọjà kọ́ ni ògì ìlànà bí àtẹ́lẹ̀ ọjà tẹ́lẹ̀ ọjà bí àtẹ́lẹ̀ àbíbẹ̀ ní máa rẹ̀ yìí tọ́pìkì tọ́pì oríṣìí lẹ́yìn ẹ̀rí ẹ̀rí ti máa àwọn ẹgbẹ́ lọ́dẹ́ bí nǹkan tọ́pì sí òlé náà ṣe kí n fọ́dà bí má kọ orílẹ̀ èdè àbíké tó tí láwọn lọ́dà ní ń gbé òní ń gbé àṣọ àtìtẹ́yìn owó rẹ̀ lọ́dọ̀ àwọn tí ó jẹ́ àwọn àfáà wa wọ́n ní àlùmọ̀ eh, àlùmọ̀ ìjóbèrè wọ́n wà ní aní alẹ́ àti ìkíyù abẹ̀lẹ́ kí ni àdùmàjà rí yẹn ni pé kí ni a pè ní àkíkí obìnrin nǹkan tó jẹ́ pé ó lè bímọ òun ló ní quality kí ni obìnrin tó bá ti jẹ́ kó kí ni ó lè bí ọmọ ìjọba tí wá jẹ́ kó lè bí ọmọ yẹn òun làwọn gbà pé obìnrin ẹgbẹ́ kí ni àkíkí jù èkí ọba tí wá lé bí ọmọ ọlà máa pẹ̀lú gíní ọmọ ṣàlì kí sí káàtọ̀ wà lẹ́yìn ẹ̀rọ padà fíìmù èyí láàrín wà lẹ́yìn sókè ẹ̀lú gíní káàtọ̀ tí táwọn àmì tó yá ṣùgbẹ́ obìnrin ní bẹ́ẹ̀ ṣùgbọ́n kò múrí bùkọ́lá bóbìnrin ní amúdá tún kọ́ ẹ̀tà àgbàfẹ́wà amúdá ní ọkùnrin tó ń jọkùnrin tó bá jóbìnrin obìnrin àkíkí ni pé a lè rí bíbí ma ó lè jẹ́ ẹranko ó lè jẹ́ ẹ̀ka lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n a lè rí bíbí ma lọ́dọ̀ rẹ̀ oníkíni ọ̀ àdìg tàbá ìgbè ká lè rí bílù ọlọ́dọ̀ ẹ̀ tó bá tó wà bódú fi wà yìí náà kò tún ní gbàkà kámi fátímà lámúwá bí fífún àgbé jálàtà àlèmí jálàtà kèlè ọ̀tá wá fún ìkẹ́kẹ́ sí mẹ́fẹ́ jálàtà àlìyáọ́má fàtímọ̀tù tàbí jálàtà tí kèlè àlìyáọ́má fàtímọ̀tù àlùfọ̀fẹ́ tó pé tí ìjọba ti là nǹkan bá wù wá tí nǹkan bá ti là wọn láàrin fífà ìní ọ̀tẹ̀lé sí ìlú yẹn dàrẹ́kì alẹ́tọ̀ àti gíní ó adúlọ́dọ́wà ọba ìjá ti kí ọba ìjẹ́ máa já sí ṣùgbọ́n tí kankan ọba láwọn láàrin àpilẹ̀ a lè jálá tàbí àfihàn àgbọ̀rọ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní tí ó tó clear this man tó bá ti wá jẹ́ pé mọ̀já sí wá ní kíní yẹn àtọ́wà wájú o àti wọ́n là láàrin o wọ́n ti bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ títí bí ọ̀rẹ́ ẹgbẹ́ akọ̀dá sí àlẹ̀bínà dọ́là mú àṣọ ìhàtò akọ̀dá sí sọ́yìn àtù àlẹ̀bínà dọ́là akọ̀dá àbágbẹ̀ṣẹ́ àti ẹ̀rọ wájú lópin ìgbàdọ̀ jẹ́ pé kí ni ọ màjá so clear by so ọ̀rọ̀ ọkùnrin àwọn ọ̀rọ̀ wọ́n ní kọ́ fún wọn ṣẹgbẹ́ nọ́ọ̀tì tó kan ní wọ́n lò tọ́pìkì fún òbòdó lẹ́sẹ̀ tọ́pìkì yìí nínú ẹgbẹ́ tó rí àwọn arọ̀bí àwọn òjú ni òpé arọ̀bí ọkùnrin tó máa jẹ́ jálàkà obìnrin tó máa jẹ́ kí ni ó jálàkà sí máa wá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kàlàyé léyìí sí ìgbẹ́ ọ̀fẹ́ eléyìí náà lè sọ pé ẹtún tẹ́lì sí ẹtún sọ pé ní níkà ọlọ́run sàrò wa lórí sọ́run yìí <laughs> tó lẹ́yìn wájú ọ̀rẹ́ ọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bíi ọ̀rẹ́ àmì iṣẹ́ obìnrin tí ọgbà rẹ̀ tó fi di àsìkò dáa wà yìí báwo ni ó fi ṣe obìnrin tí ó gbà rẹ̀ amẹ́ríkà tó fẹ́ amẹ́ríkà fẹ́ kí ní ẹlójú ìfẹ́fẹ́ pẹ́jọ́ bí jù lọ́rọ̀ tọ́rọ títì tó kọ́ gbá rẹ̀ òun náà ní wípé ó wá fẹ́ ta ààwẹ̀ tí wọ́n bá gbá gbájúmọ́ ti dàtọ́ wù pẹ̀lú ọba ti gbà kí ní ojú ní àmìyàn kí ní kàkò ṣe é ṣe fẹ́ tó òyìnlá ní ẹ̀yẹ pọ̀ mọ́ra wọn ọgbàwé ilé ìtàn nílẹ̀ bá ń ti wá lọ ọba àgbàrẹ ọba àgbàrẹ ọdún méje ó tún wá padà sí kí ní oyin ó tún padà wá ìyẹn tí ìyẹn bá ti ṣe àwẹ̀ àwọn afáàkẹ́ tó wọ́n yóò wọ́n ṣe fídíà lọ́dún eléyìí yóò tún wá padà gbàwé ẹlẹ́yìn ọ̀rọ̀ wọn wá ní fídíà kò sẹ́ẹ̀dì tó wà àwọn kẹfẹ́ gbogbo àwẹ̀ tó fi túnbá fún sílẹ̀ ọ̀rọ̀ bí ìsọ̀tẹ̀rẹ̀ tún tẹ bí ìyà lẹ́lẹ́ yìí àwọn ọ̀rọ̀sọ yóò dúró tó fi parí àwọn ènìyàn tí ó dúró tó fi gẹ́gẹ́ wọn tí ó fi parí àwọn tí tó bá ti délé yóò sì nígbà tí èèyàn jẹ́ ìrun ìrun asiri ó ti fẹ́ lọ ó jẹ́ tó jẹ́ ìrun ṣubúrì àti ọjẹ́ ìrun eh, zúrì ìrọ̀ áfíríkẹ̀ yìí ó ti fẹ́ lọ ó ti fẹ́ lọ kọ́ ọgbọ́dọ̀ fi zúrì mà tó jẹ zúrì ó fi lẹ̀ ní áfírí lọ lọ kí nígbà bá ká ẹni áfírí ó lè bá kí ni ó àti fún títí ẹ̀ tó ó wà kí zúrì lẹ́yìn bá lọ́jọ́ kí lọ tó ká sí ìyẹn náà tó kó ti jẹ́ ọ̀rẹ́ ní ìjọ ti jẹ́ lọ́dún gbé mu tó gbọ̀gbọ́ kílẹ̀ bí ọlá ìrìn so kámá fi ẹ̀sùn ẹmọ́ ti gbé obìnrin ẹ̀ẹ́dẹ́ olóyún ni àtẹ́mẹ́jà tó tún lọ́yọ̀ àti fẹ̀lú mo sọ pé kámá fẹ̀lú ojú ẹ̀dá ara dáńbà mo sọ fún wa ẹjọ́ fún ẹjọ́ sí aláwẹ̀ lẹ́nu àwọn àfáà wọ́n gbà pé ẹni tó fún ní tí ó ń jẹ òun náà gbà ládá sọ̀rọ̀ bọ́ kò ní wọn. Ìbéèrè àwọn obìnrin, aláhùn máa ní aláàdíkìlìkà, wọ́n ṣòkòrìká, wọ́n ó sí ìkà. Wọ́n nígbà wọn lásán gbọ́lọ̀ yìí, ó ní ìgbàgbà fi sọ bẹ́ẹ̀. Lábùdù kan wà, tó jẹ́ wípé lábùdù láàrin. Lábùdù náà ní wípé ànábí ọ̀tọ̀ wípé kí ní yíò ẹ̀ṣẹ́ ní júgúrù sọ́lá ẹ̀ẹ̀kẹ́lọ àríṣẹ́lá ìpé ìwọ mọ̀háàzù látàbà àrìnà júgúrù sọ́lá má fi ilẹ̀ lẹ́yìn ẹ̀yẹ́kẹ́lẹ́ ọ̀run ẹ̀yìn ẹ̀rọ kẹfẹ̀ júgúrù ẹ̀ àwọn àtọ́ àwọn ajá àti júgúrù tó bí àdíṣẹ́ wá kú júgúrù ó pọ̀ bàjẹ́ bàjẹ́ aláwọ̀ àgbàtà àwọn káàkiri ẹ̀rá jùgbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn káwà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọwá di wàhálà àwọn afáwọn òfin ìwò ní sí before sálámà lè ní tàbí kí after sálámà ẹ̀rọ di wàhálà tàbákọ́láwà parí ìjà wọn ìjà wọn ní parí ẹjọ́ bá parí ìjà tó wà láàrin ẹjọ́ máa kí ó dáadáa tọ́lọ̀ farabalẹ̀ jẹ́ wò dáadáa tọ́lọ̀ farabalẹ̀ Tòlẹ́gbẹ́ àgbọ́gbọ́ ẹgbẹ́ kẹ́gbẹ̀ yóò aláwọ̀ ayé ní alájíkiri kawà ṣókiri kawà fún ìmá. Àwọn kan tó gbé àdúrà ní àlàrúmà ayé ní àjò. Kí ló rẹ̀ ti ṣàdúrà àtàkó tó parí ìrò? Òun ni dùáwù yẹ tó gbé ní parí ìrò àdúrà mọ́ ń gbà pé kí ló fi sì parí ìrò kọ́ wá sálámà lẹ́yìn ẹ̀ kó fi parí ẹ̀bá zikiru ni máa wà lẹ́yìn ìrò aláma à ń kan sálá wà ní kan sálá àmà ròyìn ọlọ́run ló máa wà lẹ́yìn ìrò nítorí bá jẹ́ zikiru ni ká gbé wẹ́yìn ìrò nítorí bá jẹ́ dùn áwù ká gbé lọ bí fọ́ọ̀rùn before Solomon wọ́n kò kílẹ̀ jàwà so àwọn ẹni afẹ́ rí pé wọ́n súnmọ́ sí ẹ̀rí súnmọ́ tí àwọn àfáwà kan bá tó kó ẹ̀rí wọn bá ìdáwà àtòtò pé àà ah, kan bá tó kó ẹ̀rí dé ẹ̀rí túnmúrà sọ̀rọ̀ àdìyẹn gbogbo ìtúwọ́n tó ní ti hù so àtìmọ̀ ògbé ìbọ̀lá fẹ́ bí èdè láàrín ọjọ́ pé àrílàdì tó ń kílẹ̀ báyìí olè láàmù ni àlẹ́bí ló lọ́nà tó pọ̀ gan tó wá lè túmọ̀ àwọn bá sọ pé ó lè túmọ̀ kọfìlà sàlà àbí kí ni ọ bàtà sàlà ẹ̀rí tí a bá ti wá ní láti àwọn ohun ìkan alẹ́ lórí mẹ́ta bá lò yí ní ṣe lẹ́gbàá ní alẹ́ rí díkìrù lẹ́gbẹ́ ìgbẹ̀yìn lásọ alẹ́ rí dúró lẹ́gbẹ́ ẹ̀yìn ni ó máa wá wọ́n ti sẹ́fẹ̀lẹ̀ sókèlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ absolu ní ẹni kẹtí wọ́n kọ́ sọ yẹn sókèlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sọ̀bọ̀lá ààrùn ṣọ́rọ̀lá ìlà ìlà àti àfẹ́fẹ́